eh, mo kí ẹni tó bá darapọ̀ mọ́ mi mo kí ẹni tó bá ń wò mí báyìí mo kí ẹni tó bá padà wò mí mo kí wa bá ṣe ń kíra níkì ọlá ìkí ìgẹ ìkí ẹ̀yẹ ìkí tó lógo ni tó lógo jùlọ ní ilẹ̀ káàárọ̀ àjíire mo ṣe ẹ̀làbọ̀rú ẹ̀làbọ̀yẹ ẹ̀làbọ̀ ṣíṣe fún gbogbo wa pátápátá ẹ̀ ká tó máa bá ètò lọ mo fẹ́ ká fi orin ká fi bẹ̀rẹ̀ àṣìbàfẹ́ olódùmarè tó dá wa sí ẹ jẹ́ bá wa ṣó bẹ̀rẹ̀. 什么玩意？谢谢。 ẹ káàbọ̀ o àwọn Facebook wọ́n ṣì restrict mi anyway. ta ni mọ́ o. a ní ká fi orin yẹn ká fi dára wa lára yá ká fi ẹwọn pé wọ́n ní gbọngbọn là ń fáadìtì kó tó lè tán lára wa ká tó má pe èṣù sátánì mọ́ kò ń ṣeṣẹ́ ọjọ́ kan ṣe mọ̀ pé kó tó di pé àwọn bàbá wa náà bẹ̀rẹ̀ sí pé èṣù ní satan ká ló lè máa pè ní ní táìmù yìí káwọn bàbá wa tó bẹ̀rẹ̀ sí í èṣù ní satan náà kì í ṣeṣẹ́ ọjọ́ kan náà kì í ṣọdún tí àwọn christian dé àbí táwọn mùsùlùmí dé ní èṣù di satan so kó tó ńgbà tá a dẹ̀ ti lọ sí ìwé nǹkan tó ń fi kọ́ wa ní pé èṣù ní satan so kó tó mọ́ wa lára náà ó máa pẹ́ ṣùgbọ́n agbẹ́ máa rọ́fà adití wọ́n ní gbọ̀nyin gbọ̀nyin báyìí là ń rọ́ ifá adití gbọ̀nyin gbọ̀nyin làwọn máa rọ́ fá adití gbọ̀nyin gbọ̀nyin là ń rọ́ fá adití so a máa máa ṣàlàyé fúnra wa títí títí ó máa fi kúrò ní ara wa ni so program tí mo fẹ́ ṣe àpótí ẹ̀rí ni mo fẹ́ ṣe program fún ó dẹ̀ ní reason ni pé orí page Gloria ni mo ti kọ́kọ́ rí kinní yẹn pé àwọn ìṣẹ̀ṣe hoodlum wọ́n àtàkì àpótí ẹ̀rí but Gloria ti delete posting ó dùn mí gan tí mi ò ṣe screenshot but mo ní láti mo mo share post àpótí ẹ̀rí yẹn mo dẹ̀ fẹ́ ká kọ́kọ́ gbọ́ ọ̀rọ̀ tí àpótí ẹ̀rí sọ kó tó di pé mo fẹ́ mo fẹ́ ká gbọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ tó sọ so tá bá gbọ́ ọ̀rọ̀ ẹ̀ tán ìgbà yẹn ni mo ṣẹ̀ṣẹ̀ tí a bá gbọ́ ọ̀rọ̀ àpótí ẹ̀rí tán tó ìgbà yẹn ni mo máa mò ń bọ̀ náà lẹ́kìn ń kọ́kọ́ kúrò lórí Facebook pátápátá ìgbà yẹn ni mo ẹ̀ṣẹ̀ máa wá sọ̀rọ̀ lórí fídíò yẹn ìyẹn fídíò tápótí ẹ̀rí sọ yí pé àwọn Yorùbá àwọn ló ń kidnap àwọn èèyàn sìn so àpótí ẹ̀rí ń láti provide evidence ó kàn lè wá sórí social media kó sọ pé wọ́n gbé ẹ so yes Yorùbá nation we are fighting for Yorùbá nation right o ò lè wá sórí social media kó sọ pé wọ́n gbé ẹ kó dẹ̀ sọ pé àwọn Yorùbá gangan ló ń jiyàn gbé ìsìn pé àwọn oníṣẹ̀ṣe ló kidnap pé kò ń ṣe bóyá Muslim pé kò ń ṣe àwọn Fúlàní gangan mọ́ pé àwọn Yorùbá ló ń ṣe o provide evidence o mo ṣe so pé Ìbà Gani Adams gbọ́dọ̀ dá sọ̀rọ̀ yìí bàbá ọba ẹ̀ la gbọ́dọ̀ dá sí àwọn tó ń ṣiṣẹ́ kán gbé wọn síta kán ṣòòjú wọn àfẹ́ ọ̀rọ̀ ọdún tuntun láwa yìí ẹ̀ẹ̀kan lè wá sórí social media kẹ̀kan wá kírètì story yẹ o tó bá mọ̀ pé o ò ní evidence fún nǹkan tó so ń sọ don't just come to social media to create stories you have to come to social media to you have to bring proof for what the story you just you are creating

nínú gbogbo ilẹ̀ yorùbá ni most of the time wọ́n máa ń kó wọn káàkiri wọ́n máa rìn kiri ibi tílẹ̀ bá ṣú wọn sí ló máa ti jẹ ló máa ti mu wọ́n láwọn yorùbá tó ń wa ọ̀kadà tó máa wá sí gbòòrò tó máa wá ra oúnjẹ lọ fún wọn wọ́n máa rìn káàkiri wọ́n máa fò tó fún máa rí ẹni tó máa gbára ń àwọn kan wà láàrin wa tó jẹ́ àwọn ló ṣiṣẹ́ burúkú yìí báwo ni ẹ ṣe máa invite èèyàn kó wá cover iṣẹ́ tẹ máa sọ pé ẹ fẹ́ fún ní award ẹ fẹ́ ṣe gba ẹ fẹ́ ṣàwò tí ó dẹ̀ sọ fún yín pé kẹjẹ́ kò ń gba hòtẹ́ẹ̀lì tẹni kó má gba hòtẹ́ẹ̀lì yàrá tẹ fi sí náà ni wọ́n wá ka mọ́ tó bẹ̀rẹ̀ sí ní ṣe oríṣiríṣi nǹkan fún tó bẹ̀rẹ̀ sí ní humility tó bẹ̀rẹ̀ sí ní ìnà lóògùn tó yẹ pé ọlọ́run ló yọ mí bí mo ṣe dénú bó tí mo ṣe rí àwọn èèyàn tó padà mú mi dé títì tó ń mi já gbangba inú ilẹ̀ yorùbá lè ti ń ṣẹlẹ̀ o tó wọ́n sọ pé èèyàn olúwo olúwo túmọ̀ sí alàgbà ẹni tó nípamọ́ra olùfọkànsìn ẹni tó ń tú tó ń tún lùtò tó ń tún jọ ṣe tó ń tún ayé ṣe kìí ṣe tó ń ba ayé èèyàn jẹ́ tó ń nàyàn lóògùn tó ń gba bàtà gba báàgì gba gbogbo fóònù ẹ ṣe oríṣiríṣi fóònyàn débi pé ẹni yẹn dúra tó fi lọ ni tí ò bá kí n ṣe orí ọ̀fẹ́ Ọlọ́run nǹkan míì la bá máa sọ báyìí àwa la ń sọ pélé Yorùbá ilẹ̀ àlàáfíà ni kí gbogbo èèyàn kó sùn kó dojú méjì nísìnyí kí gbogbo èèyàn má sùn kó má dojú méjì jì eléyìí ṣe kí mo lọ kọ́va èèyàn èmi gan ló ṣẹlẹ̀ sí o ẹni tó dẹ̀ ṣiṣẹ́ yìí inú ilẹ̀ Yorùbá ló ń gbé kódà ìgbà tó máa discover Ilé Ifẹ̀ gangan ló wà tóun náà dẹ̀ ní ilé ìjọsìn tó dẹ̀ ló mú àwọn èèyàn gidi tó ló ń mọ àwọn èèyàn míì ní fẹ́ kó dàbẹ́ ni pé ọ̀rọ̀ ìyá dàbí ọ̀rọ̀ Mohbad tá ò rójútu ẹ̀ kọ́mọ̀kọ́rọ̀ yìí kó má dàbí ọ̀rọ̀ Timothy Adédoyanko ẹjọ́ afẹ́kẹ̀dìdì sọ̀rọ̀ yìí afẹ́ mọ nǹkan tí ẹni yìí tó rí lọ́bẹ̀ tó fi wàrú sọ́wọ́ ìdí tó fi ń hùwà ìka ìwà ìpànlẹ̀ ìwà ọmọ ọ̀tá ìwọ tó yẹ ká bá ìwà gidi lọ́wọ́ ẹ̀ tó yẹ wọ ìwà ọmọ ọ̀tá ìwọ dájú ìwà pààyàn ni wọ́n bá lọ́wọ́ ẹ̀ díwẹ́ tí wọ́n ti fi ṣe ẹ ti mọ̀ pé àwọn ilé wọn fẹ́ pààyàn ni Ọlọ́run ló yọ mí lọ́wọ́ wọn ẹ jọ mo fẹ́ kí gbogbo wa dìde ọ̀rọ̀ yìí kan gbogbo ẹ̀yin mùsùlùmí kan gbogbo ẹ̀yin afa gbogbo ẹ̀yin wòlíì gbogbo ẹ̀yin pásítọ̀ gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe tó yẹ kó tọ́ lẹ gbé dání tí kì í ṣe èké tí kì í ṣe pé apààyàn ní tí kì í ṣe ẹran èèyàn lẹ́ lágbára ọlọ́run gbogbo ọba gbogbo ìjòyè gbogbo lórúkọ lórúkọ rẹ́fẹ̀rẹ̀ ni àfa ni oníṣẹ̀ṣe ni tó yẹ pé èèyàn lẹ́ ń business ẹ̀ ń ṣe ni business kẹ́ máa pààyàn kẹ́ máa jíyàn gbé kẹ́ máa humiliate yàn kẹ́ máa kẹ́ máa pààyàn tó yẹ pé yẹn lẹ́yìn láàyò lágbọ̀rọ̀ lọ́hùn táláàárọ̀ bá ní kó dáa fún yín alálẹ̀ òní jẹ́ ó dáa fún yín o gbogbo iṣẹ́ tẹ́ bá ṣe lágbọ̀rọ̀ lọ́hùn báyìí ojú wọn lè fi ṣe èèyàn wọn lè máa fi máa dànù. àṣẹ àṣẹ mo ṣàṣẹ sí nǹkan tá tó ìwúre tó ṣe yẹn bọ̀ mo fẹ́ kẹ́jẹ́ ká tún padà ká analyze fídíò àpótí ẹ̀rí yìí kọ́só ní àwọn question tí mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ pẹ̀lú fídíò ẹ̀ yìí. wọ́n gba hòtẹ́ẹ̀lì ìyá tẹ fi sí náà ni wọ́n wá ka mọ́ tó bẹ̀rẹ̀ sí ní ṣe tẹ máa sọ pé ẹ fẹ́ fún ní award ẹ fẹ́ ṣe gba ẹ fẹ́ ṣàwò tí ó dẹ̀ sọ fún yín pé kẹjẹ́ kò ń gba hòtẹ́ẹ̀lì tẹ́ni kó má gba hòtẹ́ẹ̀lì ìyá tẹ fi sí náà ni wọ́n wá ka mọ́ tó bẹ̀rẹ̀ sí ní ṣe oríṣiríṣi. ṣe mọ̀ pé bí àpótí ẹ̀rí ṣe sọ̀rọ̀ ń sìn ó dàbẹ́ ni pé àwọn kan invite ẹ̀ wọ́n náà fẹ́ fún ní award òun wá sọ fún wọn pé kán jẹ́ kóun gba hòtẹ́ẹ̀lì tóun máa wà àbọ̀rú àbọ̀yè bàbá mi mo kí gbogbo yín jàre ẹjọ́ má bínú torí program tí mò ń ṣe bó ṣe sọ̀rọ̀ ń sìn eh, wọ́n invite ẹ̀ fún award àbí ó wá ní pé òun fẹ́ gba hotel so hotel tó wá lóun fẹ́ gbà yìí wọ́n wá sọ fún àpótí ẹ̀rí pé àwọn máa gba hotel fún so inú hotel tó lóun wá wà ni wọ́n ti wá bẹ̀rẹ̀ sí í ná lóògùn báwo ló ṣe wá dénú igbó ẹ jẹ́ ká gbọ́rọ̀ tápótí ẹ̀rí sọ bíkọ́ sẹ́yìn bá ro ẹjọ́ ṣe é hàn pé wọ́n ní tí èèyàn kan bá ro ẹjọ́ ẹnìkan náà ló máa da i'm greeting everybody àbọ̀rọ̀ àbọ̀yè gbogbo yín jáde ẹjọ́ torí ọlọ́run torí nǹkan tí mò ń sọ tí bá ń kí gbogbo yín níkọ̀ọ̀kan <laughs> mi ò nílé ìyá mi ajíbọ́lá eh, bàbá mi ẹni ọlá bọ́lá jíjayé ọlá gbogbo yín mo rí gbogbo yín ẹjọ́ ifátọ́nì sọ̀fíọ̀ mo rí everybody but ẹjọ́ ẹ torí ọlọ́run mi ò ní kí anybody mọ́ torí tí bá ń kí àwọn èèyàn mo máa gbàgbé nǹkan tí n fẹ́ sọ so ẹ gbọ́ nǹkan tí àpótí ẹ̀rí sọ àrí ẹni tó máa gbà ransom àwọn kan wà láàrin wa tó jẹ́ àwọn ló ń ṣiṣẹ́ burúkú yìí báwo ni ẹ ṣe máa invite èèyàn kó wá cover iṣẹ́ tẹ máa sọ pé ẹ fẹ́ fún ní award ẹ fẹ́ ṣe gba ẹ fẹ́ ṣàwo tí ó dẹ̀ sọ fún yín pé kẹjẹ́ kò ń gba hòtẹ́ẹ̀l tẹ́ni kó má gba hòtẹ́ẹ̀l iyàrá tẹ fi sí náà ni wọ́n wá ka mọ́ tó bẹ̀rẹ̀ sí ní ṣe oríṣiríṣi. ok máa gbọ́ náà o wọ́n invite àpótí ẹ̀rí according to bó ṣe ń sọ̀rọ̀ yẹn sí i pé wọ́n ní kó wá kóun wá cover iṣẹ́ kó dẹ̀ tún wá gba award ó wá sọ yí pé kán fi òun òun máa rẹ́ǹtì hòtẹ́ẹ̀ tó máa fi ra òun sí àwọn ìwà sọ pé kó má dúró lòtẹ́ yẹn ipò máa gba hòtẹ́ẹ̀ fún so hòtẹ́ẹ̀ tó wá gbà fún òun náà wá ka mọ́ tó wá bẹ̀rẹ̀ sí ní ìná lóògùn tó wá bẹ̀rẹ̀ sí ní ìná lóògùn wọ́n bẹ̀rẹ̀ sí ní ìná lóríṣiríṣi ẹ máa gbọ́ o. tó bẹ̀rẹ̀ sí ní humility tó bẹ̀rẹ̀ sí ní ìná lóògùn tó yẹ pé ọlọ́run ló yọ mí bí mo ṣe dénú bó tí mo ṣe rí àwọn èèyàn. so bó ṣe bẹ̀rẹ̀ sí ìná àpótí ẹ̀rí lóògùn nínú hòtẹ́ẹ̀ ó disappear láti inú hòtẹ́ẹ̀ yẹn ó bára ẹ̀ nínú igbó because tó bá nàyàn lóòtẹ́ ẹ̀ wọ́n nà án lóògùn ó ní bọ́ lọ́run ló yọ ohun bó ṣe bára òun nínú igbó so wọ́n ṣe é nà án lóògùn wọ́n bẹ̀rẹ̀ sí nà án lóògùn báyìí ó kàn pòórá ni ó dẹ̀ bára ẹ̀ nínú igbó ǹjẹ́ yìí bìlí <laughs> wọ́n nà án lóògùn nínú òtẹ́ inú òtẹ́ tó wà tí wọ́n ti nà án lóògùn ó rá ń bẹ̀ yẹn ó lọ bára ẹ̀ nínú igbó ẹjọ́ téèyàn bá wà lóòtẹ́ tí wọ́n nàyàn ní oògùn tó rá ṣé àwọn tó ní òtẹ́ gan ṣé wọn ò ní ṣé wọn ò ní trouble no because mo my bàbá mi kan máa ń sọ̀rọ̀ eh, bàbá kékeré nulé ọlábọ̀dé ó ní téèyàn mọ̀kùmọ̀kùn bá rojọ́ kò dáa kéèyàn mọ̀kùmọ̀kùn kó dáa wọ́n na àpótí ẹ̀rí wọ́n na lóògùn ló tẹ̀ wọ́n invite ẹ̀ pé kó wá gba award ó wá sọ pé kó lè tó wá cover iṣẹ́ kó ṣe video coverage òun wá sọ yí pé kàn jẹ́ kóun dúró hòtẹ́ẹ̀ tán wá lọ́ọ̀jì ẹ̀ sí àwọn tó wá invite ẹ̀ wọ́n wá lọ bá ń bẹ̀ wọ́n á bẹ̀rẹ̀ sí ní nà lóògùn wọ́n wá nà lóògùn gbà tó wá nà lóògùn ó wá bára ẹ̀ nínú igbó ẹ jẹ́ kí n dá kinní yẹn padà sẹ́yìn kẹ́ ẹ tún gbọ́ nǹkan tó sọ. bá tó ń wa ọ̀kadà tó máa wá sí gbòòrò tó máa wá ra oúnjẹ lọ fún wọn. ó láwọn yorùbá ló ń ṣe é sí kì í ṣe fúlàní mọ́. tó fi máa rí ẹni tó máa gbára ń sàn. àwọn kan wà láàrin wa tó jẹ́ àwọn ló ń ṣiṣẹ́ burúkú yìí báwo ni ẹ ṣe máa invite èèyàn kó wá cover iṣẹ́ ẹ jẹ́ máa bá mi show love and like ẹ jọ̀ọ́ tẹ wá ti ń wo program yẹn máa bá mi show love and ìyẹn lẹ máa máa fi jẹ́ kó rì mí wú. ìyàrá tẹ fi sí náà ni wọ́n wá ka mọ́ tó bẹ̀rẹ̀ sí ní ṣe oríṣiríṣi nǹkan fún tó bẹ̀rẹ̀ sí ní humility tó bẹ̀rẹ̀ sí ní ìnáwó oògùn tó yẹ pé Ọlọ́run ló yọ mí bí mo ṣe dénú bó tí mo ṣe rí àwọn èèyàn tó padà mú mi dé títì tó ń mi jábàǹgbà inú ilẹ̀ Yorùbá lédè ti ń ṣẹlẹ̀ o. ó ní wọ́n ń na òun lóògùn nínú òtẹ́ẹ̀ tó ń wà òtẹ́ẹ̀ yẹn ló ti rá tó ti bára ẹ̀ nínú gbó so inú igbó to wá wà yẹn òun <laughs> we need the video of the place yes inú igbó tó wá wà yẹn láì kí n ṣe Mount Zion movie inú igbó tó wà yẹn àwọn oògùn tó lè fi nà yọ̀ sí tó fi lè rà ṣáwọn èèyàn nídìí ẹ̀ ṣé ẹni tó fẹ́ nà tó fẹ́ ṣe líkà náà wà tí tó ti ń nà yẹn ó wá bára ẹ̀ nínú igbó inú igbó yẹn òun ni àpótí ẹ̀rí ti wá rí èèyàn To wa mú jáde inú igbó tó ti bára ibi tó ti ń nà lóògùn ló tẹ̀ òtẹ́ẹ̀ tó wà tó ti ń nà lóògùn tó ti ń nà lóògùn ló ti disappear tó ti wà nú igbó so inú igbó yẹn ló ti wá rí èèyàn mú jáde àwọn ọmọ Yorùbá ló dẹ̀ ń ṣe ọ̀kadà tí wọ́n wá ń ra oúnjẹ fún àwọn èèyàn nínú igbó yẹn so àwọn ọmọ Yorùbá ló wá ń pa èèyàn ó tiẹ̀ tún sọ pé olúwo gbogbo ifá àgbáyé òun lè onítọ̀hún olólùwo gbogbo ifá àgbáyé òun lẹni náà pé ẹnìyẹn nílé ìjọsìn ẹ jọ ẹ máa gbọ́rọ̀ àkọ́tí ẹ̀rí lọ. olówó túmọ̀ sí alàgbà ẹni tó nípamọ́ra olùfọkànsìn ẹni tó ń tún tó ń tún lùtò tó ń tún jọ ṣe tó ń tún ayé ṣe kì í ṣe tó ń ba ayé èèyàn jẹ tó ń nàyàn lọ. olúwo ò túmọ̀ olúwo kàn just pé olórí olórí awo nìtúmọ̀ olúwo so má máa máa ṣé orí kẹkọọ máa mú christianity kẹ máa fi tú olùfọkànsìn olùkíní kan kì í ṣe tó ń ba ayé èèyàn jẹ ṣe ẹgbẹ́ kan tó sọ bẹ́ẹ̀ pé olúwo lẹni tó invite ẹ̀ sí hòtẹ́ẹ̀lì mo mọ ibi tí mò ń lọ pẹ̀lú ṣóò tí mò ń ṣe yìí o olúwo ló invite àpótí ẹ̀rí ṣóye yín nísìnyí so olúwo ló invite àpótí ẹ̀rí olúwo yẹn ló wá lọ bá àpótí ẹ̀rí olúwo ifá àgbáyé bóyá àpótí ẹ̀rí rò páwọn èèyàn dìdìrín ni ló rò páwọn èèyàn sórí bàbá ọba ẹ̀dú àgbáyé Ifáṣayọ̀ ẹ̀jẹ̀mú ó wà ó kò kú àràbà àgbáyé wà ń fẹ̀ olúwo ifá àgbáyé ṣé olúwo ifá àgbáyé hmm mi ò rò pé ọmọ level àwọn bàbá àìṣá ṣé àwọn bàbá tó travel tí wọ́n ń lọ mi ò rò pé bàbá ṣọlá gbadé púpọ̀ ọlágbọ́n wà nàìjíríà mọ́ ń sìn èṣù dé tá a ṣe ló gbé bàbá wálé èṣù dé ló gbé bàbá yìí bàbá tó wà lówòrò òun ló gbé wọn wálé láti abroad àwọn bàbá tí wọ́n bísì tí wọ́n lecture òun làwọn ló wá ń fẹnu ló wá ń fẹnu useless àwọn nuisance tẹjọ ń kóra yín káàkiri tí bá lo èdè yẹn má bínú àwọn riffraffs tẹjọ́ ń kóra yín kiri àwọn yẹn ló wá ń táàgì àràbà ifá ló wá ń táàgì olúwo ifá àgbáyé mọ́ it's pure rubbish ẹ jẹ́ ẹ máa ẹ máa gbọ́ mi. tó ń gba bàtà gba báàgì gba gbogbo fóònù ẹ̀ṣẹ̀ oríṣiríṣi fóònù yàn débi pé nìyẹn dúra tó fi lọ ni tí ò bá kí n ṣe orí ọ̀fẹ́ so nígbà tó lúwo fún àgbáyé wá ná lóògùn tó ná lóògùn ó wá ń struggle tán fi wá gba fóònù lọ́wọ́ ẹ̀ ó ní ẹ máa gbọ́ o ó dẹ̀ pé olóhùn ṣọ́ọ̀gù láti gba fóònù òun láti gba bàtà àwọn ẹ jẹ́ ká padà ká gbọ́ nǹkan tó ń sọ. bí mo ṣe dé inú igbó tí mo ṣe rí àwọn èèyàn tó padà mú dé títì tó ń mi jábàǹgbà inú ilẹ̀ Yorùbá lédè ti ń ṣẹlẹ̀ o tó wá sọ pé èèyàn olúwo olúwo túmọ̀ sí alàgbà ẹni tó nípamọ́ra olùfọkànsìn ẹni tó ń tú tó ń tún lùtò tó ń tún jọ ṣe tó ń tún ayé ṣe kìṣẹ́ tó ń ba ayé èèyàn jẹ́ tó ń nàyàn lóògùn tó ń gba bàtà gba báàgì gba gbogbo fóònù ṣe oríṣiríṣi fún èèyàn dé pé nìyẹn dúra tó fi lọ ni. ó ní wọ́n gba fóònù lọ́wọ́ òun wọ́n gba bàtà lọ́wọ́ òun wọ́n gba everything toró ti kọ́ padà pé òun ti gba fóònù òun padà ń sìn ṣe understand olúwo ifá àgbáyé <laughs> olúwo ifá àgbáyé ṣé ọba ẹ̀dùn àgbáyé ni ṣé bàbá fàṣẹyọ ẹjẹmu àbí bàbá falérè bàbá ní igbákejì àràbà àgbáyé àràbà gbà àgbáyé wà ń fẹ̀ gbogbo àwọn bàbá yìí ló <laughs> they are all àwọn bàbá yìí wọn ò dé they are eh, eh, they are all degree holders with masters kò kàn ń ṣe pé kínní bàbá Ifáṣayọ̀ wọn ọdún kan wọn máa wà ní US wọn máa lecture ẹni tó máa interpret fún bàbá is a masters degree holder so bóyá so mi wá mọ àwọn refrafs tẹjọ ń kóra yín káàkiri tẹjọ ń lọ ń cover igbó tó wá ń sọ pé òun làwọn àràbà ifá àgbáyé tó ń nà ẹ́ ó dẹ̀ ó dẹ̀ bold pikiri ó wá sórí social media láti wá máa sọ jazz ní January ó dẹ̀ rò pé àwọn máa wò ẹ̀ràn torí bẹ́ẹ̀ mo ṣe ṣíà fídíò ẹ̀ yẹn mo ṣíà fídíò ẹ̀ yẹn mo wá fẹ́ analyse ẹ̀ ó dẹ̀ máa produce olúwo yẹn o àpótí ẹ̀rí ó kàn lè wá sórí social media kó wá sọ jargons you need to produce that person because that person must be arrested òun ni mo ṣe Ìbà Gani Adams o gbọ́dọ̀ ṣe àwárí ẹni náà yes ìwọ ni olórí ààrẹ ọ̀nà kakanfò so o ní láti wá bàbá ọba ẹ̀là ọba ẹ̀là bàbá babaláwo fáṣèyí ẹ ti sọ pé tí wọ́n bá ti rí jàgàjàgà kan jẹ́ kẹgbọ́n you must take action ó ní póòsì tí ọba ẹ̀là hold ní àgbáyé Ìbà Gani ó ní póòsì tẹ hold you must do something on this issue yes àpótí ẹ̀rí o ní láti produce olúwo ifá àgbáyé ìtorí ó ní nọ́mbà tẹ́fìjọ communicate àbí kó tó di pé lọ́ọ̀jì ẹ̀ sóò tẹ ó ṣáà níbi tẹ́jọ sọ̀rọ̀ dé wàá mú màáyín síta o ní láti wá rí ẹ nǹkan míì la bá máa sọ báyìí àwa la ń sọ pé ilẹ̀ yorùbá ilẹ̀ àlàáfíà ni kí gbogbo èèyàn kó sùn kó dojú méjì nísìnyí kí gbogbo èèyàn má sùn kó má dojú méjì jì eléyìí ṣe kí mo lọ kọ́va èèyàn èmi gan ló ṣẹlẹ̀ sí o ẹni tó dẹ̀ ṣiṣẹ́ yìí inú ilẹ̀ yorùbá ló ń gbé kódà ìgbà tí máa discover ilé Ifẹ̀ gangan ló wà tóun náà dẹ̀ ní ilé ìjọsìn tó dẹ̀ ló mú àwọn èèyàn gidi tó ló mú àwọn èèyàn mi ní fẹ́ kó dàbẹ́ ni pé. I don't care àpótí ẹ̀rí I'm waiting for your response. kọ́mọkọ́rọ̀ yìí. provide ẹ nìyẹn. ọ̀rọ̀ provide that eh, person. ẹ̀ẹ́ eh, Adédoyin o ní láti provide ẹ. wọ́n dẹ̀ gbọ́dọ̀ ṣiṣẹ́ lórí ẹ̀ ààrẹ ọ̀nà kakanfò èmi ni mò ń pe ààrẹ ọ̀nà bàbá ọba ẹ̀dú àgbáyé mọ̀ step into it bàbá ẹ jẹ́ mú ẹ gbọ́dọ̀ dá sí. ìwà fẹ́ pààyàn gbogbo wa dìde ọ̀rọ̀ yìí kan gbogbo ẹ̀yin mùsùlùmí kan gbogbo ẹ̀yin. no báwo ló ṣe máa táàgì irú ẹnìyẹn pé o ifá olúwo ifá àgbáyé because what you said is embarrassing àpótí ẹ̀rí olúwo ifá àgbáyé common sense should let you know that this person cannot be olúwo ifá àgbáyé tẹ́nìyẹn bá tiẹ̀ bóyá ẹjọ́ ń ṣe deal tó fẹ́ scam ẹ tó sọ pé ra ẹ̀ lólúwo ifá àgbáyé fún ẹ ṣé ìyẹn ìyẹn guarantee pé olúwo ifá àgbáyé ni ṣé ìwọ wá dé ọ́fíìsì ó wá wá sórí social media torí ìgbà tí eh, Gloria ti delete post yẹn mo ó dùn mí gan tí mi ò screenshot ẹ kó tó di pé ó yọ í pé ìṣẹ̀ṣe arrest àpótí ẹ̀rí pé wọ́n nà ẹ́ pé ìṣẹ̀ṣẹ̀ muslim wọ́n wọ́n dì pẹ̀lú àpótí ẹ̀rí no if somebody call you on Facebook àbí tẹ́nìyẹn bá sọ fún ẹ pé I am olúwo ifá does it guarantee that person is olúwo ifá ṣó guarantee pé nìyẹn jẹ́ olúwo ifá téèyàn kan bá pè mí sí there was a time ní Naija wọ́n arrest olè mẹ́ta lọ́nà Benin wọ́n fi kọ́là sọ́rùn wọ́n fi kọ́là sọ́rùn does that mean they were pastors no prove it we they are going to step into this issue i'm calling baba ejemu agbaye i am calling baba ifalere i am calling on araba agbaye now i'm calling on them they must step into this issue Why? Why dear Idikoko? kòkò wọn gbọ́dọ̀ wá délẹ̀ they must step into it Ìbà Gani Adams must step into it Ààrẹ Ọ̀nà Kakanfò Oh, yẹ kí n táàgì fọ́tò kí n fi you Ààrẹ Ọ̀nà Kakanfò sí See, tí mo to ṣe yìí Ìbà Gani you must be part of this thing you must step into this thing this is the first assignment you you call him Oluwaifa. don't change it oh because he's here your it's what, it's what you said you said it's Oluwo so àwọn alone. ló they are only oníṣẹ̀ṣe terms so yes that's why that's why I listen to him for this video very well and I have to come back and that's why I'm analyzing this show yes you call the person Oluwo àpótí ẹ̀rí you call him Oluwo that's why I'm doing the show and that's why we must ṣé wọn pé ìṣẹ̀ṣe wa ìṣẹ̀ṣe is a discipline our forefather they are disciplined people òun làwọn Christian fi sọ pé wọ́n fèèyàn ṣètùtù wọ́n ní ibi tán ti máa ń pa èèyàn láyé àtijọ́ ló máa ni pè ní ìmọ̀ Ògún kì í ṣe torí justice ìmọ̀ Ògún so àwọn tó bá ṣe bí tó máa ń pa wọ́n wọn náà pa wọ́n sí ìmọ̀ ògún ìmọ̀ ògún ni Mount Zion sasọ ló ló ló kírètì fébù pé wọ́n ń bẹ orí èèyàn sí ìdí ògún ibi tó máa ti ń pa èèyàn ṣé òyìnbó náà kì í pa àwọn tó ṣe nǹkan tí ò dáa òun náà pè ní ìmọ̀ ògún ìmọ̀ ògún wọ́n fi ń pe orí ògún nítorí pé ògún ló kírètì Department of Justice pé ẹni tó bá ti ṣe nǹkan tí ò dáa ẹni bá dalẹ̀ kó bá lè lọ tó bá ti ń ba àlù kó yanjú ẹ̀ tó dẹ̀ yẹ pé gbogbo ìlú náà ti ń ṣe ìmọ̀ ògùn náà ń pè é ṣùgbọ́n kí ni àwọn kí ni Mọ́nsáyọ̀ ń sọ́dà Mọ́nsáyọ̀ ló kọ́kọ́ bẹ̀rẹ̀ fíìmù burúkú a ní kọ́ lọ orí èèyàn sídìí ògùn kó tó di pé àwọn ní Nollywood gbé lẹ́ẹ̀nìí wọn ni wọ́n ń bẹ́ orí èèyàn sídìí ògùn look at that even me until recently kò tí ì pọ́dún márùn-ún tí mo mọ̀ pé wọn kì í bẹ́ orí èèyàn sídìí ògùn ìgbà tí mo ṣe wádìí ni mo ṣe mọ̀ pé wọ́n ń bẹ́ orí èèyàn sídìí ògùn ipe òun ọ̀tí ẹ̀ fẹ́ èèyàn bọ Ògún I you I thought pé èèyàn náà fi ń bọ Ògún that was the intent what I thought so now so now for that kind of propaganda that went that then so so to just to let you know that our forefather they are disciplined people wọn kì í tolerate ìwà burúkú they don't tolerate it so tó bá jẹ́ pé lóòótọ́ ni let them do let them do something on this issue something must be done something must be done on it something must be done okay ìyá mi seventies those things, and so on ṣe rí bẹ́ẹ̀ so that was how our forefathers were doing their own justice something must be done something must be done something must be done something must be done because I went to your page and see, I'm sorry, I'm going to read this out. So, àpótí ẹ̀rí ni ọmọ Yorùbá ti kó ẹran mérò àwọn ọ̀dájú apànìyàn ń bẹ láàrin àwọn tí à ń pè ní olúwo ifá ó dẹ̀ lóò pé lólúwo ifá olúwo ifá wa gbogbo wọn kọ́ o ṣùgbọ́n àṣírí wọn ti mò ń bọ̀ àṣírí wọn ti tú o mi ò ní dákẹ́. And you said it. Many of us crying to have Yoruba land. Independent never realized how stinky the foundation is the foundation. Ìyẹn ìpìlẹ̀ àwa ọmọ káàárọ̀ ajíire very stinky. Àà ah, fìyà jẹ mí ẹ ò ní tẹ̀síwájú. Àwọn tó fìyà jẹ wọn ò ní tẹ̀síwájú lágbára tó bá jẹ́ pé lórí òótọ́ ló wà. Ọmọ Yorùbá ti kẹ́ran mérò. We are the one preaching that Yoruba land is the best. But you still want us to die prematurely ayé yín kò ní da àṣẹ tó bá jẹ́ òótọ́ orí òótọ́ ló wà ayé wọn ò ní da lóòótọ́ àdàbí á béèrè lọ́wọ́ gbogbo yín yes how can you call yourself olúwo ifá yìí nílẹ̀ yorùbá and you know i am a yorùbá ó dẹ̀ sọ pé o pé lólúwo ifá to let me die in the bush of ilé ifẹ̀ kò ní da kò ní da fún gbogbo yín no you say you didn't call him olúwo ifá ṣomọ that's why i'm stepping into it Not all mishaping in Yoruba land is from Fulani. Although some come from there, Let some religious people leader houses that are mumbo that are den of death and coming. Ilé àwọn religious leader to jẹ́ den of death àwọn oníṣẹ̀ṣe and coming soon. Erin Now I'm through with my research. Some Yoruba traditionalists are wicked and deadlier than Boko Haram. Some of them live among among us. Just wait for my next broadcast. So, and you said you didn't call Oníòwò ope, Oníòwò ope, wọ́n oluwo. Olúwo. Ta ló kọ post yẹn? No, who wrote the post? ẹ ṣé Abíọ́dún Òṣèdélé thank you ẹ ṣé ẹ ṣé láti láti ọ̀dọ̀ wa láti Benin Republic ẹ ṣé so and you said no sọ pé o kọ post but ìwọ ló kọ sórí page yẹ ipe olúwo ifá you wrote it on your page and you will produce that olúwo ifá for us o ní láti produce ẹ mo tún ti pariwo bàbá Ifáṣayọ̀ ẹ jẹun àgbáyé bàbá mò ń pè yín báyìí o ọmọ yín ni mí o ọmọ wa ṣẹ́kẹ̀ okùn ló sọ̀rọ̀ bàbá ifálérè ṣe ń gbọ́ bàbá ṣọlágbadé pópó ọlá bàbá ẹlẹ́bù ìbọn ifáyẹmí ẹlẹ́bù ìbọn mo pè yín báyìí ẹ gbọ́dọ̀ dá sọ̀rọ̀ yìí bàbá ifáyẹmí ẹlẹ́bù ìbọn bàbá òjẹ́ péjú awógbilé gbogbo ẹ̀yin awógbilé yẹn pátá látọ̀là pátápátá mo pe gbogbo yín ní kọ̀ọ̀kan bàbá àwòkọ Ọ̀rúnmìlà gbogbo yín ẹ láti dá sọ̀rọ̀ yìí ẹ ní láti dá sí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí ẹ ní láti dá sí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí the traditional because osọ́ọ̀sì olóòpè olóòsọpọ̀ nífà ni wọ́n but that's what you wrote oní olúwo ifá olúwo ifá that olúwo ifá you must produce him o ní láti produce olúwo ifá yẹn o ní fọ́tò you have ṣebí fóònù lẹ́ fi sọ̀rọ̀ o dẹ̀ rí òun ló invite ẹ̀ òun ló fi ẹ́ sọ́tẹ̀lì so you need to produce this Oluwoifa they must deal with this Oluwoifa Are Ọ̀nà Kakanfò everybody must deal with him they must deal with this Oluwoifa ibi tó ti kọ́fà ẹni tó tẹ̀ lódù yes no ọlọ́run sọ̀rọ̀ you shall see àpótí ẹ̀rí eléyìí sọ̀rọ̀ you shall see the way you presented this case I've called you. but ti pè é lẹ́ni now. If you see a number, UK number that call your number, I was the one who was calling you check your phone you will see a number from UK a UK number called you three times before I came on live I wanted to speak to you but you didn't pick my call But they wọ́n maybe because you didn't know who was calling you ni and that's why I did not that's why I did not I, I that's why I wanted to speak to you before doing the show but I didn't have the opportunity to speak to you. Uh, because I didn't have the opportunity to speak to you, so I, yeah, I actually called you. Jẹ́ kí n wo táyì tí mo Nazareth no answer seven thirty one then I called you it shows see I called you I called you three times I called you three times so kí ni mo try láti sọ ni if you are so kí ni mo try láti sọ ni that Olúwo Ifá must be pro produced àpótí do you know why I'm doing this show there was a time you made a show as well and this show this baba also you will produce this man two things now only that láti produce man here, Akpoteri. you have to produce this man because that that show is a stain on me ọmọọba lèmi o all round ni mi o not just kini From my father house, I, I, I'm a I'm a prince princess. In my mother house, I'm a princess. Ìyá bàbá me, So don't. And you made a program or interview manko to tó sọ wípé àwọn ile ilẹ̀ káàárọ̀ àjíire pé ẹ̀jẹ̀ èèyàn náà fi This video I saved this video. Yorùbá kan wà ilé tó ń kọ́ ẹ̀jẹ̀ fi ń kó ìwà tó fi ṣe ìkórè ṣùgbà bẹ. bẹ́ẹ̀ni bàbá mi ò débẹ̀ dáadáa sọ́nà tẹ̀bá débẹ̀ dáadáa sọ́nà ògùn nígbà náà kábúrì. mo ń bọ̀ o ẹ gbà mí o. nígbà náà ẹgbẹ́ ìbámu àmọ́ ń gbà táyé dáyé eré tó ń kọ ẹjọ kékeré ẹjẹ àwọn ẹrú ẹni ẹlẹni tó kó ló ló fi ń kó yọpẹ tó fi ṣe ìwọlé ṣùgbọ́n bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni sábà ah! mi ò débẹ̀ dáadáa sọ́nà tẹ̀bá débẹ̀ dáadáa sọ́nà ogun nígbà náà ká èèyàn ká ló ń jọ kankan nígbà náà ká rúbọ ayé kò jọ kankan nígbà náà ẹgbẹ́ ìbámi àmọ́ ń bàtà yé dáyé tó dún ọba ìlú níjọba. so bàbá yìí ní pé àwọn ọba wa àpótí ẹ̀rí ló interview bàbá yìí o ó ní àwọn ọba wa àwọn ọba wa àwọn ancestors wa ẹ̀jẹ̀ èèyàn náà máa fi ń kọ́ náà máa fi ń kọ́ ilé ẹ̀jẹ̀ àwọn ẹrú ẹjọ́ tó bá fi ẹ̀jẹ̀ po yẹ̀pẹ̀ báwo ni yẹ̀pẹ̀ yẹn ṣe máa rí ta ni o mọ̀ pé tẹ bá da ẹ̀jẹ̀ sílẹ̀ ń sìn ẹ̀jẹ̀ stick ṣé ẹ̀jẹ̀ ṣe mix mọ́ yẹ̀pẹ̀ ni common sense kò yẹ kó ṣe irú interview yìí kò gbé wá sí public wàá ti rí pé máa ní nonsense ló ń sọ tí ẹ̀jẹ̀ bá jábọ́ lára èèyàn ń sìn tó bá dà sílẹ̀ ẹ̀jẹ̀ ò kí ń wọnú kò ẹ̀jẹ̀ ò kí ń wọnú ilẹ̀ náà tẹ bá pa ẹran ṣẹbẹ máa rí tí gbogbo ẹ̀jẹ̀ yẹn máa scatter sókè ni so báwo ló ṣe máa hàpùn pé ọba yìí àwọn ẹrú ẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀ ló ń mú tó ń pa ó dẹ̀ ń dúnbú àwọn ẹrú yìí ó ń fi ẹ̀jẹ̀ wọn ó fi ó fi wọ́n ó fi ń kọ́lé ẹ̀jẹ̀ àwọn ẹrú òun ni ọba yìí tó fi ń kọ́lé ipe ayé tó di ayé ipe torí bẹ́ẹ̀ ni àwọn òyìnbó ṣe gbàjọba lọ́wọ́ àwọn ọba what a scandal bàbá yìí ó nípa this man ó máa produce ó máa mú àwọn wa déédéé ibi tí ilé ọba yẹn wà yes bàbá jákujàku yìí. àwọn ìjọba náà padà dórí gbòdògbé ọgbọ́n ọ̀la lè dá sí kìíní máa fún stop wọ́n máa tàn wá wọ́n tàn wọ́n abú wọn sábẹ́ hmm. pé ìjọba lọ́ba ẹ bá wo pé ọba ìlú ni onípàdé àwọn náà fọgbọ́n ṣe. ẹ gbọ́ nǹkan tí màá tí màá sọ ó ní pé nítorí pé àwọn bàbá wa àwọn ọba yẹn nítorí pé wọ́n ń fi ẹ̀jẹ̀ èèyàn kọ́lé àwọn ìjọba wa rò í pé ìyẹn àwọn òyìnbó tó wá wípé kí làwọn lè ṣe wọ́n wá fọgbọ́n to àwọn ọba wọ́n wá mú àwọn ọba sábẹ́ ta ló ṣẹ̀ṣẹ̀ gbàjọ gbàgbára lọ́wọ́ àwọn ọba Abacha ló gbàgbára lọ́wọ́ àwọn now náà Abacha ló ṣe constitution to gbàgbára lọ́wọ́ àwọn ọba so òyìnbó gan ò gbàgbára lọ́wọ́ ọba a sì rí bíṣọ̀kù Elizabeth tó ń tẹríba fáwọn ọba wa so gbogbo àwọn ìtàn yìí yìí àwọn ìtàn jákujàku ni náà wípé ẹ̀jẹ̀ èèyàn làwọn bàbá wa fi ń kọ́lé so ìgbà tí civilization dé nítorí pé kí ni mínì tó ṣe máa ṣe irú interview yìí bóyá torí pé àwa ń sọ pé gbogbo irọ́ tí Christianity àti Islam tó ti pa mọ́ ìṣẹ̀ṣe tí à ń debunk bóyá nítorí bẹ́ẹ̀ ni ni ni ẹ ṣe lọ ṣe interview pé àwọn bàbá wa o ẹ̀jẹ̀ èèyàn náà fi ń kọ́lé they use ẹ̀jẹ̀ èèyàn náà fi ń kọ́ ilé so torí bẹ́ẹ̀ níjọba ṣe wá ń gbagbára lọ́wọ́ àwọn ọba tí ìbá rí pé àwọn ọba wa gan wà insane ó yẹ kí wọ́n ó yẹ kán lọ gbé bàbá yìí this man should be there yẹ iṣu kó ṣó ibi tí wọ́n ti rí tó ti ń fẹ̀jẹ̀ kọ́lé ṣé àwa nìkan lòyìnbó colonize ṣé òyìnbó ò colonize India ṣé ẹ̀jẹ̀ náà fi ń kọ́lé ní India gbogbo ibi tóyìnbó ti ṣe colonization ṣé ẹ̀jẹ̀ èèyàn náà fi ń kọ́lé níbẹ̀ colonization is to suppress people àwọn fẹ́ control ni wọ́n dẹ̀ ní láti suppress àwọn èèyàn so tá a bá jáde tá a bá dìbọ́ǹkì irọ́ tí àwọn religion tó pamọ́ àwọn ancestors wa ìyẹn ò mí pé bóyá condemn ẹ̀sìn kò lè máa rí bẹ́ẹ̀ lọ kò lè máa rí bẹ́ẹ̀ lọ nàá òtítọ́ ni fákọ́ wa nàá Ọ̀rúnmìlà ní kó má fi ọmọ eku kó má fi bọ eku kó má fi ọmọ ẹja bọ ẹja kó má fi ọmọ ẹranko kó má fi ọmọ ènìyàn nínú ifá ò lè fi èèyàn ra ẹ̀mí ènìyàn eléyìí tí christianity sọ pé wọ́n fi jésù ṣètùtù jẹ wọ́n fi ṣèràpadà no wọ́n ń ṣe nínú ifá ẹranko náà lè fi ṣèràpadà ẹ̀dá wọn wọ́n lè fi ẹranko ṣe ìràpadà fún àwọn ènìyàn ṣùgbọ́n èèwọ̀ ni láti fi ẹ̀mí ènìyàn ra ènìyàn padà nínú ifá èèwọ̀ ni èèwọ̀ ni èèwọ̀ ni tí christianity sọ pé god pa jésù God pa Jésù láti fi save àwọn èèyàn ìyẹn God yín nínú Bible kì í ṣe Olódùmarè o tó pa Jésù bọ̀ nínú Ifá èèwọ̀ ni wọn ò ń fi ẹ̀mí èèyàn wọn kì í fi ń ra ẹ̀mí èèyàn padà nínú Ifá ẹgbẹ́ ọ̀kankúsọ tí bàbá yìí sọ àpótí ẹ̀rí ló gbé bàbá yìí wá sórí kinní o lórí ló ṣe interview fún bàbá yìí ṣó yẹ kó gbẹ́rù interview yìí sí public. wọ́n ní ká ọkàn rẹ̀ wọ́n fún wọ́n fowó rìn yẹn wọ́n náà fowó tan àwọn bàbá wa. stop kìíní àwọn bàbá wa ṣe agbára lò wọ́n fi ẹ̀jẹ̀ yàn kọ́lé ẹ̀jẹ̀ yàn ò lè hóòdì amọ̀ bá wọn sọ̀rọ̀ ẹgbẹ́ ọba mi a ní a máa ṣe nǹkan fún yín a máa fún yín ní owó ẹgbẹ́ ọba mi sì kí lè fẹ́ a máa ṣe fún yín àwọn náà wò pé abáde ah, ń gbowó lóòótọ́ ọ̀kan wọ́n gbà. ọba kó àṣẹ lé wọn lọ́wọ́. kó àṣẹ lé wọn lọ́wọ́ ìgbà mo mọ̀ pé bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ẹ máa bá jáde ìgbà tí wọ́n kó sí tọ́jú ọ̀gọ́ bẹ́ẹ̀ wọ́n stọ̀pù wo ká máa fi yàn tutù ká máa fi yàn rúbọ nǹkan nǹkan yẹn stọ̀. so ìjọba náà try so nǹkan tí àpótí ẹ̀rí fi ń try láti sọ sí ni pé Christianity ṣọ̀rọ̀ káwọn òyìnbó ló gbá tán wá ṣe new government tí fún wa òun ló wá fi òpin sí kán máa fèèyàn ṣètùtù ṣẹgbọ́n nọ́sẹ̀nsì máa ń sọ ṣùgbọ́n a rí tán bá fẹ́ dúnbú èèyàn nínú ẹ̀sìn Islam wọ́n á ní bísímì láì wọ́n á dẹ̀ kí àlà akúbà èmi ò dẹ̀ rí ibi tí wọ́n ti fẹ́ pààyàn rí tán máa sọ pé ògún yè mo yè àbí kán sọ pé kéṣùgbà àbí kán sọ pé yéèpà òrìṣà a rí ní public but à ń rí all over the world àwọn jihadis tó máa ṣe bìsímì láì tó dẹ̀ máa kí àlẹ́ àkúbà. so why ní ilẹ̀ káàrọ̀ àjíire ibà táwa gan kéré nígbà tá a sì kéré wọ́n sì máa ń sin ọba tó bá ṣe burúkú wọ́n máa fi ìmọ̀lẹ̀ wọ́n máa fi lé kúrò lórí oyè a sọ pé kò sí nínú ìtàn nínú fánà àwọn tó misbehave máa wà bọ̀ tó bá bá ṣe tó bá misbehave bóyá ó wọnú gbó lọ bẹ́bọra kan ṣe tó gbé wà burúkú wá wọ́n máa wọ́n máa le wọ́n máa gbogbo nọ́sẹ̀nsì táwọn ọba mi ì ṣe ń sìn tó bá jáyàn bàbá ńlá wa á ti le dànù. so kẹmọ wá ṣe yẹ kẹmọ wá ṣe irú interview yìí láti máa fi dọ̀tí ìṣẹ̀ṣe. so. kò ríǹgì lọ́dọ̀ mi o nǹkan tó yìí alákọ̀wé bá ti kọ sílẹ̀ ìjọba ò ṣe é yọ kúrò ní ṣẹ̀ṣẹ̀ rí pé orí máa ń yóò pé ó ní nǹkan tálákọ̀wé bá ti kọ ìjọba ò fowó ní ìjọba ò fowó ṣé ẹ mọ̀ pé èèwọ̀ ni kí ọba wà lábẹ́ gọ́ọ̀mẹ̀ntì wọ́n ń tẹrí ilẹ̀ mọ́ ń tẹ́jú ilẹ̀ mọ́lẹ̀ nìlà now foreigner dé ó change báwọn bàbá tí yín tó ti organize ayé wọn tó ti ṣèjọba ṣé ṣé òyìnbó ló ṣadé fún wọn àbó òyìnbó ló òyìnbó ló kírìẹ́tì bọ́n ṣe ń rúùlù fún wọn. ẹ ní rí nǹkan rere tàwọn bàbá ti yín láti gbé jáde àfi nǹkan tó máa tàbùkù tó máa tàbùkù. my phone is here i didn't see your call lakoti like, erifam see your call i would have call i would have pick it's not ringing i use this phone to call you and no call is coming tó bá yẹ pé kọ́ọ̀lù yẹ kí fóònù mi máa dún ẹ máa gbọ́ o bá di pé ọba bá mú èèyàn lẹ́dọ̀ ìjọba tó bá tọ́kọ́ ẹ jẹ́ ká gbọ́ nǹkan tá kò tí ẹ̀rí fẹ́ sọ. hello. yẹ mò ń gbọ́. ẹ kò ṣe. yẹ. mo ń wo program yìí. ẹ mò ń gbọ́ i'm seeing your comment yẹ. yà wọ́n dúpẹ́ lọ́wọ́ náà tó yẹ kí ẹ jẹ́ nìkan tí mo so máa ń respect ẹ gẹ́gẹ́ jẹ́ tí mo pọ̀ lè máa dé dìbà sọ̀rọ̀ yìí náà ìgbà náà ní ìgbà yìí náà so ẹ. olùyẹ̀gọ́ ti lọ jẹ́ ń pè padà. them again. Hello, àpótí ẹ̀rí. Yeah, I'm calling you directly. It's expensive, so kò ní pẹ́ jù. Uh, ṣé rí ó yẹ kẹ́ mọ̀ pé kò pọ́sibù kí n dédé jáde kí n dẹ̀ máa sọ nǹkan tí ò ṣẹlẹ̀. Àtúntò jẹ́ nǹkan tó jẹ́ pé mo máa ń farabalẹ̀ níwọ̀nba láti make sure pé mi ò gbé fake information mo lè interview yẹn kẹ́ni yẹn lè sọ̀rọ̀ according to his own knowledge ṣé ń ló ti ṣẹlẹ̀ kì í ṣe lè kì í ṣe ọ̀dọ̀ wa ní Nàìjíríà ló ti ṣẹlẹ̀ tó ti ṣẹlẹ̀ kò ń ṣe nàìjíríà náà but àwọn èèyàn kan wà tó jẹ́ wípé wọ́n máa ń dínkì pé yorùbá náà ṣì wà ní kútọ́nù. ẹ yorùbá wà ní kútọ́nù yorùbá ṣe bá jọ wà ní èdè wa ló ń sọ náà but àwọn kútọ́nù kan wà tí òun ṣe yorùbá there are some kútọ́nù wà náà yorùbás we have some other tribe there. so a lè wá ọ̀tá kan kà so téèyàn bá sọ pé òun ọ̀rẹ́ wa àdédé. Eh, but. the president happen ó kò tẹnu not ilẹ̀ yorùbá o. ibi tó ti ṣẹlẹ̀ èsì kì í ṣe yorùbá is another land but ìgbà tó tó ṣe fídíò yẹn o sọ pé kì í ṣe yorùbá kú tọnu o ṣe bẹ́ẹ̀ nípa àwọn ọba yorùbá kú tọnu ló ń fèèyàn kọ́lé wàá ti kọ́ síbẹ̀. nǹkan tó fi ẹ máa gbọ́ títà tó yẹn nǹkan tó fi dá nìyẹn gbà mí ẹ̀yin olóyìnbó máa sọ kí ní kan pé copyright consent is needed before we use the owner's uh, intellectual property. So ẹ̀ẹ́dẹ̀ ìjọ ìfipìtì pẹ̀pẹ̀ ni mo strong. Mo kàn rọ́jú ọlọ́kàn tàrí mi pé kí n gbọ́ ọkọ tẹ̀ sọ lẹ́nu ẹ̀mí ní nǹkan tí wọ́n pé kí mo lè ṣe. Ó yẹ kí n máa sùn báyìí mo ti yọ oògùn oorun. But mo kàn wá síbẹ̀ but King Bayasin kò ń ṣe Yorùbá now i'm not what i'm saying is that nǹkan tí àpótí ẹ̀rí So, something happen in Africa land but not our forefather so and the interview tí màá yín ṣe is that Nitori nǹkan tí màá yẹn ṣe làwọn colonial ṣe gbàgbára lọ́wọ́ àwọn ọba which is not true àwọn colonial gbàgbára lọ́wọ́ àwọn ọba torí wọ́n fẹ́ ṣe wọ́n wọ gọ́ọ̀mẹ̀ntì ni so kò ní kankan ṣe pẹ̀lú bóyá anything ṣá o kò ló ní àgọ́ òun bẹ́ orí èèyàn ni King James bẹ́ orí over five hundred people ẹ lọ kà á nà án àwọn obìnrin tó jó níṣẹ̀ṣe tán ní mythical people ó ní kó lọ bẹ́ orí wọn sí London Eye London Eye náà máa ń bẹ́ orí àwọn èèyàn sí ní England ọba England tó bẹ́ orí ìyàwó ẹ̀ mẹ́sàn-án méjìlá wà kí lẹ́ ń sọ God of the Bible gan kọ́ ẹ mọ bó ṣe ń pa àwọn èèyàn nu Bible bó ni wọn ti ṣe kinní. dáfídì ẹmọye ẹmọye orí tí dáfídì pa ni ó lẹ́ni tí wọ́n ó ní kó lọ gé òkú wọn ó kó èèyàn two hundred ó lóun fẹ́ fẹ́ yàwó ó nìkan ó pa èèyàn two hundred ó dẹ̀ yọ ẹpọ̀n wọn ó fẹ́ lọ́ọ́ fi ṣàná. so nǹkan tí mò ń sọ ni pé i'm not saying story so what i'm saying is that but irú ti ẹ̀ ti eléyìí tó ń ṣẹlẹ̀ yìí náà ẹni tó ń sọ pé onífà yìí you have to produce that person and that person must be must must be dealt with ibi point tèmi nìyẹn o. kì gan ọ máa arrest ẹ̀ mi. èyí máa ṣe fún tó fi ṣùtì níbẹ̀ torí ó sọ pé ènìyàn ní ilé ìjọsìn irú ilé ìjọsìn wo ló ní irú ilé ìjọsìn wo ló ní. ó ní ó tí wọ́n ti ń ṣe ìsìn ìṣẹ̀ṣe wọn àwọn tí mo bá nínú compound yẹn níjọ́ yẹn will more than fifty. so ẹnìyẹn níbi tí wọ́n ti ń ṣe ìsìn ìṣẹ̀ṣe nífẹ̀ẹ́ àbí. wọ́n ní ẹ má ti jẹ̀ka no no no no no ó ti kọ́ sórí facebook kò di kinní mọ́ ẹnìyẹn níbi tó ti ń ṣèsìn ìṣẹ̀ṣe nífẹ̀ẹ́ because o sọ pé ìfẹ́ ló wà. no wọn ò lè bílì pọ́n ti jẹ lọ because already o ti gbé sórí facebook o ti gbé sórí facebook àwọn èèyàn ti rí tó bá ti delete àwọn èèyàn ti àwọn míì ti screenshot ẹnìyẹn níbi tó ti ń ṣe ìjọsìn ìṣẹ̀ṣe nífẹ̀ẹ́. ọlọ́run ò ní jẹ́ ọlọ́run ò ní jẹ́ delete ẹ̀ báwo ẹ jẹ́ kí yẹn mọ́ mẹ́sìtà ẹ má wọrí. ẹnìyẹn níbi tó ti ń ṣèṣì ìṣẹ̀ṣe nífẹ̀ẹ́ àbí. ó níbi tó ti ń ṣèṣì ìṣẹ̀ṣe nínú abúlé abúlé tó wọ Ifẹ̀ ni mo tún ti padà confam pé abúlé tó wọ Ifẹ̀ ni àwọn abúlé tó sọ àǹdí Ifẹ̀ ni tó dẹ̀ lórúkọ. ok má nìyẹn kò tún ṣe fẹ̀ mọ́ ló wà ń sin ibi tó ti ń ṣe abúlé tó wà ń fẹ̀ ló ti nílé ìjọsìn ìṣẹ̀ṣe àbí. ọmọ ọ̀fẹ́ ni but àwọn ọba nípẹ̀ tí mo pè ọba méjì mẹ́ta tí mo pè ní ẹ̀dá ìṣẹ́dá ìfún mi wọ́n ṣẹ́dá ìfún mi nípẹ̀ wọ́n ta ló jẹ́ bẹ́ẹ̀ wọ́n ní àwọn òkú lọ́mọ ọ̀fẹ́. ok. àwọn èèyàn àwọn èèyàn àwọn commentators ìgbà míì they can be funny ẹlòmíì wà bọ́rin a kò máa fẹ́. ṣó o rí àpótí ẹ̀rí àpótí ẹ̀rí àwọn tó máa bá ẹ dá sí ọ̀rọ̀ yìí mo ti porúkọ tí wọ́n go ò ní ná kọ́bọ̀ àwọn bàbá ọba ẹ̀dùn àgbáyé máa dá sí ara àgbà àgbáyé máa dá sí. máa pè ìlàrọ̀là eh? a máa wá da a máa wá dọ̀rọ̀ yẹn lò máa pè é ìlàrọ̀là máa pè é ìlàrọ̀là lórí ẹ̀ bẹ́ẹ̀ mo fẹ́ kẹ́ máa fi ní kọ́ńtítọ́ yìí ṣe rí ẹ má lọ́kàn pé tí bá ní bad mind ti ṣe sí mi ò gbowó lọ́wọ́ ẹnìkan ìgbà tí mo lọ dúró fúnta lọ́lọ́run ní Ìlọrin náà èmi ni mo mọ bí mo ṣe lọ síbẹ̀ mi ò tẹ̀ jí jíṣẹ́ fẹ́ nítorí I went there because the man just bẹ́ẹ̀ ni náà ṣe ń sọ̀rọ̀ Yorùbá ẹ̀ ni bọ̀bọ̀ yìí ṣe ń sọ̀rọ̀ Yorùbá mo tẹ̀ láì nǹkan tó ń sọ tí mi ò bá ètì ṣe ṣe ni ọmọ fẹ́ ni bàbá mi ìyá mi àmọ́ abẹ́kúta ìlú méjèèjì ni wọ́n ti bọ̀ ṣà ìlú méjèèjì ni wọ́n ti ṣèṣe sí I can never stand against ìṣẹ̀ṣe ó kàn jẹ́ tó ní lẹ́wù pé mi lè dé ní lórí ọ̀rọ̀ ìṣẹ̀ṣe mi dẹ̀ ọ̀gbìn kan tí mo sọ máa yé bọ̀ mi ò ní kọjá bí tágbára mi bá gbé àbí nǹkan tí ẹ̀yìn ọkàn mi bá gbé bíbélì náà sọ fún wa ó ní pé nǹkan tí èèyàn bá ń ṣe tí ẹ̀yìn ọkàn ẹ̀ bá ti dá lẹ́bi ó ní tìrì ológun ló máa yí ṣùgbọ́n nǹkan tí èèyàn bá ń ṣe tẹ́ẹ̀yìn ọkàn bá sọ pé ó ti tó gẹ́ téèyàn bá sọ pé ó ti tó gẹ́ ó léwu so ó lọ èmi lórí ọ̀rọ̀ ìṣẹ̀ṣe ó ní lẹ́wù tí mo lè dé kérúbù ní mi ìdẹ̀ni sí kérúbù sílẹ̀ and I know what I'm talking about but iṣẹ́ ṣí mi ò lè bá kó so nǹkan tẹ́mi kan fẹ́ sọ fún yín ni pé tó bá di àárọ̀ la Nigerian time bóyá títí eleven twelve màá pè yín màá ṣàlàyé nǹkan fún yín mi ìdí social media because ẹni yóò ní lọ mi nígbà kò ní lọ màá rúgbí ẹ̀ fún ayé màá rúgbí ẹ̀ fún ọ̀run nǹkan tí n bá ṣe fún ẹ tó fi pè mí wá sí program ọ̀run tó dẹ̀ hìtì mi ṣé sọ ògbà tó na ẹ lóògùn yẹn disappear níbi tó wà bí ó wá bára ẹ nínú igbó because that was what you said in the video. irú question wo lẹ́yìn náà tún béèrè I struggle for my life and God help me out. no because that was ẹ sẹ́pà no from the video that's ẹ mọ̀ ti sọ lẹ́kọ̀ọ́ pé ṣé kì í àbí ṣe Nollywood ni tí wọ́n á kàn sọ pé akínní ah, kan tẹ́yà kan dédé rá because I saw you said you said that they beat you you find yourself in igbo somebody brought you out náà orí a máa sọ̀rọ̀ lọ́la. ok ok ok ok ok because from that video nǹkan tí mo rí ni pé àpótí ẹ̀rí sọ pé ìgbà tó ń nà òun lóògùn òun déédéé bára wọn nínú igbó èèyàn kan ló wá gbé òun jáde mo ṣọ́ọ̀ pé a ṣé pé oògùn tó ń sì fi náà téèyàn fi pòórá wà because ebi <laughs> ò gbàgbọ́ inú ẹ̀kọ́ náà dárí ẹ̀ṣẹ̀ pé tó bá ẹnìyẹn dédé láì ṣe lálùdé àbí kínní but ìsín àpótí ẹ̀rí tó sọ pé òun struggle láti jáde fúnra òun ni so we don't know we don't know where to so so all I know is that that information online we must tọ́tẹ̀ sọ pé túnlẹ́ni náà tún nílé ìjọsìn àbí then come produce onítọ̀hún let's know that person not just pé èèyàn kan sọ pé eh, anybody can call himself anything on, on Facebook anybody lè jẹ́ anything lórí social media yes that person should be known period ibi tèmi dúró sí nìyẹn o ibi tèmi dúró sí nìyẹn ibi tí mo dúró sí nìyẹn ibi tí mo dúró sí nìyẹn so now bàbá tó sọ kọ́tọkọ̀tọ̀ ń sìn it has been established pé wọ́n ní kì í ṣe àwọn bàbá Yorùbá ni pé ọ̀tọ̀ lẹni tó ṣe é ṣe ti rí sí pé ká máa clear here and that video bẹ́ẹ̀ ni kò lè bàjẹ́ láéláé. bẹ́ẹ̀ ni kò lè bàjẹ́ kò lè bàjẹ́ it's just Eh, nǹkan tó wá láti ilé olódùmarè ni so wọ́n ní iṣẹ́ ọlọ́run kò lè bàjẹ́ bẹ́ẹ̀ ni mm-hmm. gbogbo iṣẹ́ ṣe ẹni tó wá fẹ́ pàṣẹ ṣerun á kọ́kọ́ kó olódùmarè. nǹkan tí mò ń sọ ni pé i'm not saying it's not happening now i'm talking about the misinformation that Àpótíẹ̀rí gave in the video as if pé àwọn Yorùbá ló ń ṣe but now he has cleared it pé kì í ṣe Yorùbá Yorùbá nìkan kọ́ ló wà ń bẹ̀ ni tó bá ní wọ́n ṣe nǹkan ní Nàìjíríà ṣáwa nìkan la wà Nàìjíríà but there is a country so he has said it that kò ń ṣe aláketu kò kì í ṣe oní kò kì í ṣe onísàbẹ̀ kò kì í ṣe àwọn ọmọ Odùduwà kì í ṣe àwọn ọmọ èṣù torí àwọn ọmọ èṣù ń jọba níbẹ̀ ní níbẹ̀ nẹ̀ àwọn ọmọ Ọ̀rúnmìlà ń jọba níbẹ̀ torí ẹ lé ẹ mọ̀ Ọ̀rúnmìlà jọba lóde Ìbíní ìgbà tó dẹ̀ máa kúrò ńbẹ̀ ó fọmọ sílẹ̀ tó ń jẹ ọba dọ̀la so àwọn ọba ìtàn irọ́ tó sọ fún wa ní skul pọ̀ ọmọ Odùduwà nìkan ló ń jọba ńlẹ̀ Yorùbá irọ́ ni àwọn ọmọ Ọ̀rúnmìlà pọ̀ bìbà tó ń jọba àwọn ọmọ Bàtálá pọ̀ bìbà tó ń jọba àwọn ọmọ Èṣù láàróyè àrògbó tó ń jọba àwọn ọmọ ògún láká ayé tó ń jọba àwọn ọmọ ṣàngó ayílẹ̀gbẹ́ ọ̀run tó ń jọba àwọn ọmọ òrìṣà oko tó ń jọba so gbogbo eléyìí tó kàn parọ́ pé ọmọ Odùduwà nìkan lọ́ba irọ́ ni ọ̀pọ̀lọpọ̀ ọba gan ò mọ bàbá ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba wọn ò mọ bàbá wọn bẹ́ẹ̀ ni bí ìgbà tí mo sọ ìyẹn máa fi parí ṣó mi Olúwo ọba lọ́ràn nífẹ̀ òun náà ló fẹ́ lùwò gbàgídá ọba lọ́ràn tẹ́ bá ti ń gbọ́ ọba ọba ẹ ti mọ̀ pé ìdílé Ọbàtálá ni ọba lọ́ràn ti wà so Telu tó gbé adé lọ sí Ìwó lineage Ọbàtálá ló ti wá kí ló Olúwo ń pera ẹ̀ tó bá jọ ọmọ Telu ni Olúwo ṣé kìí ṣe ọmọ Ọbàtálá lolúwo ṣùgbọ́n Ọbàtálá yẹn lolúwo máa fi ń ta yín nítorí pé ìtàn irọ́ tí àwọn àwọn kòlóníà tí wọ́n tún kọ fún wa torí mi ò mọ̀ bóyá Samuel Johnson ló kọ̀ tán after twenty years of his death náà ṣe print ìwé tó kọ kò sí kò ṣojú ẹ̀ ó ti kú kó tó kọ àbúrò ẹ̀ náà ti kú ẹ lọ ka story wọ́n ló dé Europe ó rí pé nǹkan tó ń kọ wọ́n ti change ẹ̀ ó ní stroke ó wà ń bẹ̀ kí ló dé tán ṣe sọ yẹn fún wa ìgbà tó wá sí London pé ìwé tó ń kọ kí ló dé tẹ̀ print ẹ̀ ló ń kàwé pé nǹkan tọ̀tọ̀ ní nǹkan tí mo kọ Sọ̀tàn Bello ti edit ìwé tó kọ bó ṣe ní stroke nìyẹn tí Samuel Johnson kú lẹ́yìn tí Samuel Johnson kú àbúrò ẹ̀ ó tún wá tún kọ ó lọ lo manuscript tí ẹ̀gbọ́n ẹ̀ fi kọ ìtàn ó tún tútàn kọ wọn ò tún print ẹ̀ ìgbà tí ẹnìyẹn kú tán wọ́n ní gbogbo ẹ̀ ti yán dáadáa so manuscript tí Samuel Johnson ti lò tẹ́lẹ̀ àbúrò ẹ̀ tún padà kọ ó tún ó tún supply àwa ò ní printing press nígbà náà wọn ò print ẹ̀ Sọ̀tà mélòó ló kọ̀tàn fún wa o òun ló sọ̀tàn rán fún wa tó sọ pé Odùduwà bímọ méje tó ní Ọ̀rànmíyàn wà lára àwọn ọmọ ọba of Benin àtúnjẹ́ ọmọ ọmọ ṣọ̀bọ́ ọmọ Ọ̀rànmíyàn lọ́ba ibi tẹ́ máa ti rí pé kò sí kòkó sọ́pọlọ nínú ìtàn yẹn Ọ̀rọ̀gún ọmọ Ọ̀rúnmìlà Ọ̀rọ̀gún. ọmọ Ọ̀rúnmìlà méjì ni wọ́n kà mọ́ ọmọ Odùduwà ọmọ Ọbàtálá ló ní pópó so ẹ wo ìtàn jàkújàkú tán kọ síbẹ̀ tí Sultan Bello tó kọ pé àwa láti Mẹ́kà tá a dẹ̀ ní proof ẹ̀ lẹ́ni àjàwọ̀ ará Mẹ́kà tó sọ pé kọ́sìn làwa àti Fúlàní pé bàbá kan ló bí bàbá àtàwọn àtòdùdùwà ẹjọ kí làwa àti Fúlàní fi jọra ẹ so that tó bá dọjọ́ iwájú à á lè sọnù ṣe wọn pé tó wá sọ pé fámìlì kan ni wá àjọ wá ni so tó wá fẹ́ claim ilẹ̀ kò sí nǹkan tá a lè ṣe. yes so lẹ́ni ọ̀pọ̀lọpọ̀ ọba gan ọmọ àwọn bàbá wọn ọ̀pọ̀lọpọ̀ ọba ọmọ ọ̀pọ̀lọpọ̀ ọmọ káàrọ̀ àjíire ọmọ bàbá ẹ̀ ọmọ Ògún báyìí asọpọ̀ ọmọ Odùduwà ni ọmọ Ṣàngó alọ́mọ Odùduwà Odùduwà ní bàbá gbogbo wa lóòótọ́ o torí ẹni tó bá jẹ́ tó tọ́jú gbogbo àwọn ọmọ òrìṣà òun náà padà ní bàbá wọn ní ọ̀dọ̀ wa ṣe mọ̀ pé bàbá kan ló ń bíyàn bàbá kan náà ni but at the same time ọmọ bàtálá wà ọmọ ògún wà ọmọ ṣàngó wà tó dẹ̀ jẹ́ pé àwọn ọba ọba dẹ̀ ní gbogbo wọn gbogbo wọn ló ládé ọ̀rúnmìlà ládé idẹ ọ̀rúnmìlà ládé wúrà òrìṣà ńlá ládé ṣẹ̀ṣẹ̀ fún so gbogbo wọn ló ní adé títí wọn bọ̀ lẹ́ni wọ́n wọ́n àwọn kòlóní àdá gbogbo ẹ̀ pọ̀ wọ́n da gbogbo ẹ̀ pọ̀ so a lè máa continue òun lèmi ṣe ní gbogbo fídíò tákùtì ẹ̀rí sọ yẹn kó wá produce onífà yẹn a ní láti rónífà yẹn àbí ó dùn mí gan pé Gloria ti delete post yẹn because mo comment síbẹ̀ onífá di ìṣẹ̀ṣe hoodlum attack àpótí ẹ̀rí so mo ṣe pé bàbá bàbá àwíṣẹ bàbá tó jẹ́ bàbá ọba ìdó àgbáyé bàbá falẹ́rẹ̀ àwọn onígbàkejì àràbà àgbáyé bàbá àràbà àgbáyé tó wà nífẹ̀ẹ́ ọba ẹ̀là ifá àwọn náà ti joyè kan tó jẹ́ oyè àgbáyé ni gbogbo wọn pátápátá àtàrẹ ọ̀nà kakanfò kọ́ bá wa dá sí ọ̀rọ̀ náà bẹ́ẹ̀ ni olúwo ifá tó invite àpótí ẹ̀rí lọ sóòtẹ́ tó lọ nà lóògùn torí àpótí ẹ̀rí ti sọ́ọ̀sì pé kò tún rí bẹ́ẹ̀ mọ̀ bọ́ nú fídíò tó ṣe wọ́n nà ó pòórá ó bára ẹ̀ nínú igbó ni èèyàn kan ló hẹ̀pẹ̀ jáde so kàn gbé olúwo yẹn kàn gbé jáde fún wa mi ìsọjù bẹ́ẹ̀ lọ ẹ ṣé gbogbo ẹ̀yin tẹ́ darapọ̀ mọ́ mi o mi ní wá gbogbo yín tì ẹ jẹ́ kí n máa kí ẹ ní kọ̀ọ̀kan sí ògidì ọmọ orúmọlẹ̀ Zuma Clement ẹ ṣe bàbá mi sì ti sin sí ay mo ń kí gbogbo yín bàbá Fárínú ẹ ṣe o Táíwò Ọláládé ọba awo olúwo mo kí yín àdìsí àtẹni tó wá bú mi gbogbo yín ni mò ń kí wa adéyẹyẹ má bínú o ìyá nífà ifá fọlákẹ́mi ẹnjìnà elijah ìyá mi ajíbọ́lá gbogbo ẹni tí ìbádẹ rí kà torí ó ti sá lọ adéyẹyẹ ọpẹ́yẹmí ẹjọ́ mò ń ka ọlá ifá bàbá wo ifá tó yẹn ṣe táíwò david ẹ ṣeun mò ń bọ̀ èrèlú ìtì ẹ̀rí wálé esther ẹ ṣe o ìyá èrèlú ẹ ṣe èrèlú alábísí ẹ ṣe wálé ẹ̀ńtà ẹ ṣe mo kí everybody so a máa fi ètò yìí a máa fi a máa fi jóná sálíù òjò ẹ ṣé olúwaṣeun solomon dúpẹ́ kọ́lá adams ẹ ṣé o ó dìgbà kan náà mi ní wá gbogbo yín tì lójijì ẹ̀yin náà ò ní wá mi tì ọdún yẹn asàn wá sówó asàn wá sọmọ asàn wá sí gbogbo nǹkan tá à ń fẹ́ ọdún gírígorì ni o ọdún gírígorì ni o kì í ṣe ọdún tiwa o àwa náà máa ọdún tiwa a máa bẹ̀rẹ̀ sí ńlá òdù ẹ̀ kékùú ló gbọ́ kó sọ fún toko bàbá kọ́lá mú kí yín kékùú ló gbọ́ kó sọ fún toko bàbá mẹ́tọ́ ẹ ṣé o ojúsọ o ojúsọ o wọ́n yé mi o bàbá mẹ́tọ́ ẹ ṣeun so ọlátúnjí dáramọ́lá ẹ ṣé kékun ilógbọ́n kó tán fún toko ṣe é rí every april tó bá ti ń ka ọjọ́ yẹn april ló máa ń bọ́ sí àwọn bàbá wa ah èèyàn kan fẹ́ bá mi dá sí ètò yìí but can you just hold on for me please i'm talking mo fẹ́ parí ọ̀rọ̀ yìí àwọn bàbá wa yes our irúnmọlẹ̀ is involved wọ́n preserve ọjọ́ yẹn fún wa ẹ mọ̀ pé gbà tán gbé christianity dé kó tó di pé wọ́n gbé christianity dé láti ní ẹ̀là ọmọ òyígí nínú fá òyígí was a virgin kò mọkùnrin tó fi bí ẹ̀là tó lè yẹ pé òun làwọn ifá máa ń venerate tó máa ní ẹ̀là rọ̀ wá ẹ̀là rọ̀ wá ifá wọ́n gbọ́dọ̀ jí kí láàárọ̀ awo àjíkí awo àjíkẹ́ ni Ọ̀rúnmìlà ni ẹ gbọ́dọ̀ pé kẹ́ tó pè mí so on this April náà máa ń ṣe ìpẹ̀ ẹ̀là ló máa ń bọ́ sí so ní ọdún yìí a máa celebrate ìpẹ̀ ẹ̀là títí wa yes torí pé àwọn Christian máa ń sọ pé à Jésù lẹ̀là Jésù lẹ̀là ṣé àwọn kó wọn kò níṣẹ̀ṣe ń ṣe wọn kò níṣẹ̀ṣe pé wọ́n ń ṣe ọdún ẹ̀là so a máa sọ ẹni ṣẹ́rí wáyé ṣe èṣù is not Satan day yẹn bá ṣe máa máa celebrate ẹ̀ láwa yẹn ní ọdọọdún sí ni ẹ rí i pé ó ti pẹ́ tán ti surprise ẹ̀là fún wa tí a ẹ̀là has been surprised yorùbá tó yẹn ṣe ẹ̀là has been surprised subchange fún jésù wọ́n á ní ẹ̀là ní jésù àwọn christian yorùbá á lẹ̀là ní jésù ṣùgbọ́n ẹ̀là dẹ̀ ni babaláwo lẹ̀là ìpẹ̀ẹ̀là yẹn yes ọdún ìpẹ̀ẹ̀là ní ìgbà tí ẹ̀là ṣe ọ̀rúnmìlà tí ọ̀rúnmìlà dáríji ẹ̀là wọ́n wá sọ di àyájọ́ ìpẹ̀ẹ̀là ni wọ́n máa ń pè é ọdún ìpẹ̀ẹ̀là ìpẹ̀ẹ̀là aláwọ̀ àṣẹ o ìpẹ̀ẹ̀là àwọn babaláwo ló mọ bọ́ ṣe máa sùn yẹ̀rẹ̀ wọn èmi ò mọ̀ sùn mi ò ṣe babaláwo <laughs> kí n má lọ sọ kọ́tọkọ̀tàn ìpẹ̀ẹ̀là aláwọ̀ àṣẹ o ìpẹ̀ẹ̀là aláwọ̀ àṣẹ o ní bọ́ ṣe máa ń sọ nígbà tán dọ́dọ̀ Ọ̀rúnmìlà so so kí ni mò ń try láti sọ ni pé a máa ṣe ọdún ẹ̀là yẹn ní yíyà yìí ó dẹ̀ máa bá àm bá ṣe yẹ a máa máa máa ṣe ọdún yẹn gangan a máa máa ṣe gidi gan ẹ̀là wa ẹ̀là mímọ́ ṣó ti yẹ yín sìn that's what they call ẹ̀là mímọ́ ẹ̀là mímọ́ ló ń jẹ́ ẹ̀là àwòyè ẹ̀là tí a wò tí a yè òun ló ń jẹ́ ẹ̀là mímọ́ òun ló ń jẹ́ ẹ̀là ìwòyè ẹ̀là tó jẹ́ pé ẹnikẹ́ni tó bá wò ó yóò yè ibẹ̀ làwọn christian màmá Fáṣọyìn ti lọ ṣe wo kí orí yẹ wòówó táwọn christian wọn ti pé àwòye ni ó wo bàbá o àwòye ni ó wo bàbá ẹ̀là mímọ́ tó mi wò àwòye ni ó ẹ̀là tí a wò tí a yè òun nìtúmọ̀ ẹ̀ ẹ̀là ìwòye ẹ̀là tó jẹ́ pé ẹnikẹ́ni tó bá wò yóò yè ṣe rí wọ́n ṣe yí gbogbo gbogbo nǹkan ẹ̀là wọ́n gbé fún Jésù ẹ̀là ńkọ́ agbàgbé ẹ̀là ẹ̀là títí wa ṣó ti yé yín nísìn tó yẹ pé history tàwa ni because ẹni tó wá sọ pé ẹ̀là ni Jésù ẹnìyẹn ń ba ayé ìtàn ara ẹ̀ jẹ́ ni Ifẹ̀ òtú Ifẹ̀ náà ti bí ẹ̀là Ọ̀rúnmìlà ló tọ́ ẹ̀là Joseph ló tọ́ Jésù ẹjọ́ ṣó jọra wọn òyí gí nìyá ẹ̀là igi nìyá ẹ̀là ń ṣẹ́ tàbọ́n ṣe sọ fún wa Maria òyìnbó ni Maria òyìnbó ni Jésù ẹjọ́ báwo la ṣe máa máa gbé ọmọ ọba fún Ọ̀ṣun a ṣe sọ pé Buddha ni ẹ̀là a ṣe sọ pé Krishna ni ẹ̀là a ṣe sọ pé Shinto lẹ̀là ó ṣe jẹ́ pé ànábì Isa àti ànábì àti Jésù làwa sọ di ẹ̀là títí wa ṣe mọ̀ pé kò dáa bíi pé à ń pa ìtàn tiwa mọ́lẹ̀ nìyẹn so ẹ̀là tiwa òyígí ló bi òyígí ò mọkùnrin wọ́n dẹ̀ máa ń ṣe ọdún ẹ̀ nínú ìṣẹ̀ṣe so ní ọdún yìí a máa ṣe kéku ilé kan kó sọ fún toko bàbá mi sì ṣe wà sọ pé bẹ́ẹ̀ ni a máa celebrate ẹ̀ a máa ṣe so a fẹ́ bẹ̀rẹ̀ a máa bẹ̀rẹ̀ sí ń blow ẹ̀ yeah so káwọn èèyàn náà lè mọ̀ pa ní nǹkan àwọn Christian àtàwọn Muslim tó sọ pa ní kankan kọ́ lè mọ̀ pa orí àwọn Christian wa tiẹ̀ ti ń pé àwọn Muslim yẹn àwọn kan àwọn Muslim yẹn àwọn pé kan táwọn Muslim yẹn àwọn fún Muslim tó jẹ́ Eh, outsiders yẹn àwọn muslim tó jẹ́ ọmọ ọkọ ọmọ ọkọ ilẹ̀ ìlú káàrọ̀ àjíire àwọn náà àwọn ẹ̀jẹ̀ máa wá rán lára wọn wọn àwọn náà orí wọn máa tètè ń pé bọ̀ṣẹ́ rá àwọn tó jẹ́ pé wọ́n wá from far distance yẹn ó lè díẹ̀ ẹ ti understand ṣé wọn pé tá a bá ti bẹ̀rẹ̀ sí ń celebrate ẹ̀ láwa yẹn ta láòdù ẹ̀ ìjọ lè máa tàn wá jẹ wọ́n pé jésù lẹ̀là ní ṣọ́ọ̀ṣì ṣáwọn christian àtúmọ̀ sọ pé jésù lẹ̀là wọn ò ní máa sọ pé jésù lẹ̀là mọ́ wọn á ti mọ̀ pé ẹ̀ láyàtọ̀ wọ́n á dẹ̀ ti mọ̀ pé yáwé ò kì í ṣe olódùmarè torí olódùmarè ò pé méjì ifá ní ẹ̀là nìkan ní í ṣọmọ olódùmarè ẹ jẹ́ kí n kí fáyìn bàbá awógbilé mo kírẹ́dìtì bàbá wọ́n ní ifá ní ta bá jí akólú olúmo kí ọ lónìí ifá ní ta bá jí akí ọ̀sìn ọ̀sìn mo kí ọ lónìí ifá ní ẹ̀là nìkan ní í ṣọmọ olódùmarè nígbà tó ń ti ìkọ̀lé ọ̀run bọ̀ wá kọ̀lé ayé wọ́n ní kó rú igúnnugún kí ayé rẹ̀ kó ba lè gún wọ́n ní kó rú ewé ẹ̀là kó ba lè là lóde ìsálayé wọ́n ní kó rú ẹran ọ̀yà kíbi gbogbo kó máa yà fún wọ́n ní kó rú kẹ́ẹ̀ta ó ti sá lọ lórí mi báyìí o ẹgbà mo dẹ̀ máa ń kí fáyẹn gbogbo gbà o <laughs> wọ́n ní ẹ̀là nìkan ní sọmọ olódùmarè nígbà tó ń ti kọ̀lé ọ̀run bò wá kọ̀lé ayé wọ́n ní kó rú gúnnugún káyé rẹ̀ kó lè gún wọ́n ní kó rú ewé ẹ̀là kó ba lè là lóde ìsálayé wọ́n ní kó rú ẹran ọ̀sìn kó ba lè dẹran àpésìn wọ́n ní kó rú ẹran ọ̀sìn kó ba lè dẹni àpésìn wọ́n ní kó rú ẹran ọ̀yà kíbi gbogbo kó máa yà fún bẹ́ẹ̀ ni nítorí bẹ́ẹ̀ àwa rú igúnigún ifá jẹ́ káyé wa kí ó gún ẹ máa ṣàṣẹ arú ewé ẹ̀là lénìí ifá lóde ìsálayé arú ẹran ọ̀sìn lẹ́nìí jẹ́ ká dẹni àpésìn aró ẹran ọ̀yà kí gbogbo ibi kó máa yà fún wa wọ́n máa ń lo ifá yẹn wọ́n máa fi ń ṣe ìwúre so wọ́n máa ní pé ẹ̀là nìkan ní í ṣọmọ olódùmarè ìgbà tán gbé jésù dé bishop ajayi prada create apostolic apostolic creed míì fún wa mo gba ọlọ́run bàbá olódùmarè gbọ́ ẹlẹ́dàá ti ayé mo gba kristi gbọ́ ọmọ rẹ̀ kan ṣoṣo olúwa ẹni tí a fi ẹ̀mí mọ́ lóyún ẹni tí a bí màríà òun díá ẹni tó kú tí a sì sin tó jìwà lọ́wọ́ pọ́tù plántì tó jíǹde ní ọjọ́ kẹta tó gòkè rí ọ̀run níbẹ̀ ló ti jókòó lọ́wọ́ tó baba lódùmarè tí ó máa ṣe ìdájọ́ òun òkú àti àyè gbogbo ẹ̀mí mọ́gbọ́ ìjọ kátólíkì mímọ́ dàpọ̀ àmì mímọ́ ṣẹ́mọ̀ ìdáríjì ẹ̀ṣẹ̀ bọ́ ṣe change creed yẹn nìyẹn gbogbo àdé ń kà láti kékeré so báwọn bàbá wa ṣe wà confuse yẹn tó a ní pé ẹ̀là náà ní Jésù mí ní káwọn yẹn má ṣe kírísítẹ́nì o bọ̀ tẹ bá fẹ́ ṣe kírísítẹ́nì yín ẹ mọ̀ pé jésù yàtọ̀ sí ẹ̀là ẹ dẹ̀ mọ̀ pé yahwe yàtọ̀ sí olódùmarè torí olódùmarè ò pé méjì for God so loved the world he gave his only begotten son mi ò sọ pé jésù òun ṣọmọ yahwe mi ò dẹ̀ sọ pé kì í ṣọmọ jehovah but kẹ máa sọ pé jésù náà ni ẹ̀là ó máa look somehow because wọn ò bí jésù ní ilẹ̀ wa ifẹ̀ náà ti bí ẹ̀là israel náà ti bí jésù kò sẹ́ni tọ́lọ́run ò ṣe fún o bẹ́ẹ̀ ni àwa náà ní ẹ̀ńtàn bí àwa náà Kristi títí àwa nìyẹn because yeah that's our ẹ̀là ní Christ títí wa Christ èdè Greek ni ẹ̀là ní Christ títí wa yes ẹ̀là ọmọ òyìgí so ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ńlá òdo ẹ̀ ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ńlá òdo tó wá ti bá wa ṣe kinní yẹn ń sìn gbogbo àwọn ẹ jẹ́ kí gbogbo wa bẹ̀rẹ̀ sí máa gbé sórí péèjì wa ọdún ẹ̀là ọdún ẹ̀là ọdún ẹ̀là yeah so that everybody máa mọ̀ we get something I beg. we we get something Come, come, Baba. wa fi nǹkan gidi ńlẹ̀ fún wa ilé ìtàn máa ń rí dínkù wa yẹn kíní kàkẹ́nẹ̀ká so ẹ rí i pé gbogbo àwọn muslim wa yẹn tí wọ́n sùn àwa la máa padà jí wọn tọ́rọ́ ni gbogbo náà máa bẹ̀rẹ̀ sí ní pépé ah so Awa náà ní Jesu. kì í ṣe pé mi ní jésù báyìí àwa náà ní nǹkan tó jọ Jésù táwọn bàbá wa ṣẹ́wọ̀n pé tó wáyé pé gbogbo wa pátápátá di Christian àti Muslim ni ṣẹ́wọ̀n pé gbogbo tradition yìí máa wà erased so àwọn tó dìṣẹ̀ṣe múlẹ̀ ní ẹ jẹ́ ká máa credit wọn ká máa wọ́n lè wọ́n lè máa kò sẹ́ni tó perfect but ẹ ká máa credit wọn because lẹ́yìn nínú gbogbo bá ṣe ń bú wọn tó nígbà náà tá a máa kọrin bú wọn ní ṣọ́ọ̀ṣì babaláwo kò lè gbà á nílá jésù nìkan ló lè gbani là aleluya jésù nìkan ló lè gbani là jésù nìkan ló lè gbani là aleluya ojú yóò ti babaláwo ojú yóò ti babaláwo ìgbà tí jésù bá débi láàdé babaláwo àfikà sẹ́nu kíní kan ifá àti ẹ̀tún máa ń kọrin kan búfá kèfèrí ṣègbè lọ́jọ́jọ́ o onígbàgbọ́ kò lè fọhùn o àwọn oníṣẹ̀ṣe nìyẹn o kí lẹ fi lè lè fọhùn ìlà ìrẹ ìwà ìka tó wà nínú ẹ ló wà nínú wọn onígbàgbọ́ ayé o wọn àdọ̀bálẹ̀ fún fá wọn àforíbalẹ̀ fèrè ifá la máa bú so ẹ̀là yẹn náà fi sọ pé ẹ̀là rọ̀ wá ẹ̀là rọ̀ wá ẹ̀là rọ̀ wá ẹ̀là rọ̀ wá ẹ̀là rọ̀ wá ẹ̀là rọ̀ wá ẹ̀là rọ̀ wá ẹ̀là rọ̀ wá ẹ̀là rọ̀ wá ẹ̀là rọ̀ wá ẹ̀là rọ̀ wá. Taiwo Ọláládé Karim you are just deceiving yourself Oduduwa táwa ní is not a stranger àtẹ̀wọ̀nràn ni bàbá títí wa so if all these people that wrote fake history for us we don't have such belief because there is no proof of any Oduduwa from that land and Oduduwa children that went to slavery wọ́n ti ṣe DNA research wọn kò sọ fún wọn pọ́n wá láti Saudi Arabia so their DNA is any ní Ọ̀yọ́ tún jí lamẹ́ríkà ó dẹ̀ pé orí ẹ̀yin muslim ò orí yín ò pé ẹ follow ẹ follow event tó ń lọ ẹni ẹni mental issue má bínú fọ̀rọ̀ tí mò ń sọ yìí ẹ má ń jẹ́ kínú bíyàn àwọn tó wà lọ́yọ̀ọ́ tún jí lamẹ́ríkà ọmọ Odùduwà ni wọ́n a ní village ní US àwọn ọmọ Odùduwà wà ní Brazil wọ́n wà all over the world wọ́n ṣe DNA wọn DNA wọ́n sọ pé aboriginal south west ni wọ́n ìwọ wá sọ pé wá láti Mẹ́kà báwo lOdùduwà ṣe wá láti Mẹ́kà tí DNA àwọn ọmọ yòó sí ní Mẹ́kà ta ni bàbá ẹ̀ ní mẹ́kà ẹ má béèrè question tó bá kọ̀tàn fún yín ẹ lọ́pọlọ yín náà ìdí nìyẹn tó ṣe ń fi religion kó yín lọ́pọlọ ọ̀tọ̀ ní nǹkan tí kò rá ní sọ ọ̀tọ̀ ní nǹkan táwọn àfáà máa preach fún yín ẹ dẹ̀ máa gbà pé nǹkan tó ń sọ ni òótọ́ ọ̀tọ̀ ní nǹkan tí bible sọ ọ̀tọ̀ ní nǹkan táwọn pastor máa preach mo sọ nǹkan kan níjọ́ wọ́n ń ṣe àwọn christian kan bínú mo ní wọ́n ní jésù bírèkì jésù ti pa pé jésù pa old testament rẹ̀ mo ní jésù ò bírèkì ẹni kò bírèkì anything tàbá ka báìbù dáadáa wọ́n ní jésù break his veil mo ní kò break his veil ní old testament wọ́n sọ fún wa pé àwọn priest tẹ́ bá fẹ́ rí god of israel true priest lẹ máa fi rí god of israel ìgbà tí jésù dé bàbá jésù parí jésù jésù ní èmi nìkan ní ọ̀dàn pé kò sẹ́ni tó lè rí bàbá mi láìsí pasẹ̀ mi ẹjọ́ ṣé veil break bẹ́yẹn tí veil bá break ó yẹ à nídìí jésù láti rí bàbá jésù mọ́ true jésù nìkan lẹ fi true priest àwọn levite lẹ fi lè rí God New Testament ní New Testament ẹ rí true Jésù nìkan ṣoṣo ẹ dẹ̀ ní break veil ti wà break gbogbo ẹ ó dẹ̀ ti wà lórí mi láti kékeré àwa náà wá sọ the veil is broken the veil but kò sí reality inú nǹkan tá à ń sọ it's not biblical Bible sọ bẹ́ẹ̀ same way náà ni story Odùduwà òfò tí àwọn olórí burúkú tó ń kọ ṣé Odùduwà jẹ́ orúkọ Arab ṣé Odùduwà jẹ́ orúkọ Arab àbáràbù lóríkì àbáràbù ń gbòlẹ̀kẹ̀ ṣé bẹ́ẹ̀ la dẹ̀ gàn tó tí lárúbáwá kan á dẹ̀ dé táwa jọba àtijọ́ táwọn fúlàní ti dé ṣan wọ́n rọ̀bà náà jẹ tó bá kọ̀tàn òpò fún yín ẹ lọ pọlọ yìí náà ìtọ̀tọ̀ ọkọ̀ tó fi kó yín lẹ́rú ìtọ̀ tí sọ́ta mélòó kan fún yín olólùbù Odùduwà wá láti mẹ́kà ṣé orúkọ Odùduwà jọ orúkọ mẹ́kà ìgbà tó wá láti mẹ́kà yẹn kí ló dé tí ò ṣe sàwọn ọmọ ẹ̀ lórúkọ mẹ́kà kí ló dé tí ò ṣe sàwọn ọmọ ẹ lórúkọ mẹ́ta kó tó gbé islam dé kó tó gbé christianity dé kó náà ti ń pè lódùduwà tẹ̀wọ̀n rùn ó ṣe máa jẹ́ pé gbà àti christianity àti islam dé ni ò tẹ̀wọ̀n rùn mọ́. ẹ̀ẹ́dẹ̀gbà pé ẹ̀ẹ́dẹ̀gbà pé kẹ̀kẹ́ iná gbé lìjà ànábì mọ́mọ́ ó fly ṣùgbọ́n dùdùwà kò tẹ̀wọ̀n rùn kò tẹ̀wọ̀n kò tẹ̀wọ̀n ẹ máa lọ ọpọlọ ìjà kẹjẹ kọ máa kẹkíní kẹjẹ káwọn àfa òfò kan àwọn àfa fúlàní tán wá indoctrinate wa kọ máa sọ̀tàn òfò tí ò make sense àwọn ìgbà táwọn dé wọn ṣe pàtàkì bàbá wọn tó wọ́n ní Mali ìgbà táwọn dé question ti ẹ̀yẹ indigenous ẹ jẹ́ ọmọ Yorùbá ìtẹ́ jẹ́ Muslim ẹ máa bèrè lọ́wọ́ àfa yín yẹn àwọn àfa yẹn pé ńgbà tẹ́ ẹ dé kí ló dé tẹ̀ ṣe sọ̀tàn àwọn bàbá yín ní Mali fún wa ẹ ṣe sọ̀tàn àwọn bàbá yín ní Senegal ó ṣe jẹ́ pé ìtàn ti ti àwa ni wọ́n bẹ̀rẹ̀ sí ń dorí ẹ̀ dó wọ́n bẹ̀rẹ̀ sí ń dorí ẹ̀ kodò ó ṣe jẹ́ pé ìtàn tàwọn bàbá wa history táwa ti ní ni wọ́n bẹ̀rẹ̀ sí ní twist fún wa why don't they say their own history today why ṣèbọn ní bàbá wọn ò ṣe máa sọ̀tàn wọn ní Mali ní Senegal ní Sudan ní Niger wọn ò ṣe sọ̀tàn àwọn bàbá tiwọn. so odù ṣé kì í ṣe odù kì í ṣèdèlú ẹ lodù sórí pé ìwọ kẹ́hìndé táíwò ọlọ́ládé o dẹ̀ tún jẹ́ orúkọ méjì ọláìdé o mọ̀ pé odù odù ifá odù wálé odù yẹmí odù ṣọ̀tẹ̀ odù gbèmí odù kẹ́mi odù yẹmí odù odù ṣé kì í ṣe orúkọ kì í ṣe kì í ṣe orúkọ ìbílẹ̀ nìyẹn ni odù dáwà o dẹ̀ ní kí ni kí ni odùduwà ṣé kì í ṣe orúkọ yín lodù ni tọ́ bá tẹ̀yàn nífá kí náà sọ wọn á lódù tó bá wọ gbódù ṣùgbọ́n máa ń fọ́lò mi so gbogbo nǹkan tí mo sọ ò kì ka o common sense ẹni kó máa fi translate èdè ẹni náà kí ni túmọ̀ Odùduwà ṣé ó jọ èdè Arab ṣé odù ṣọ̀tẹ̀ odù gbèmí odù odù odù odù fúnkẹ́ odù odù fún mi ṣé orúkọ Arab ni ṣé odù tó dá ìwà yẹn ó wá jẹ́ orúkọ Arab ṣé ìwà jẹ́ èdè Arab àbí dá jẹ́ èdè Arab. Odùduwà dùwà àti dá ìwà ìkankan náà ni tó bá máa pè léde lùmí wá ní dùwà tó máa pè lọ́yọ̀ọ́ wá lódù tó dá ìwà. èdè ẹ̀gbá òjọ tọ̀yọ́ odù kọ̀yà ẹ máa ṣe é o odù gbèmí odù sanmí odù yọ̀mí odù bẹ̀là eh, odù tọ́lá gbogbo odù odù odù ẹ yọ ọkàn péré ló wá di ti Arab kò ní da kò ní bẹ́ńṣúẹ́ fún santabello àti ìran ẹ̀ tó kọ tó tún kàn án baba ńlá mi kọ kò ní da fún gbogbo wọn pátápátá gbogbo àwọn tó ń jọ da orí ìtàn kodò tó wá ń purọ́ pé Odùduwà wá láti Mẹ́kà kò ní da fún gbogbo wọn. yes ní mother side mi i am ọmọ ikú Ọ̀dùmílà kò ní da fún gbogbo wọn. odù odù mi tó là yes that's from my mother side tí bá ń to orúkọ àwọn baba ńlá lọ lọ́yọ̀ọ́ ọmọ ikú òdùbílà níbí lóde Ọ̀yọ́ ní sáìdì ìyá mi mo dẹ̀ jẹ́ ọmọ ọmọ ẹlẹ́gbẹ́ adó nílé bàbá mi ọmọ ìwílé adó Ọ̀rúnmìlà bára àgbọnnìrègún so mo mọ history mi ò mi ìṣọmọ àdè ọmọ ṣẹ́kẹ̀ okùn Ọ̀rúnmìlà ló ń jẹ́ mi gan ọmọ Ọ̀rúnmìlà ló ń jẹ́ ṣẹ́kẹ̀ okùn ah ó dáa kéèyàn ṣẹ̀ṣẹ̀ ṣe o gbogbo àwọn oríkì yẹn báyìí àwọn babaláwo bá kì mí lọ kìkìkì àwọn ah, lọ orúkẹ Ọ̀rúnmìlà rè Hmm. ẹ wo òun bọ̀ ta ló lòun rí dead god àbí ta ló sọ pé òun dead. ògidì ọmọ orúnmọlẹ̀ kò sọ ẹ understand nǹkan tó ń sọ ni. ta ló sọ pé Jesus kan ní power ṣé Ifákóredé ló sọ yẹn àá jẹ́ pé mùmú ni ẹ́ olórí mùmú ayé àtọ̀run ni ẹ́ ní ayé ta wà yìí Jesus power kò kọjá fi kò kọjá fídíò kò kọjá gbogbo agbára Jesus power orúkọ Jésù jẹ́jọ ògùn lọ lọ gbé ògógóró kó porúkọ Jésù sí tí ò bá nípa rẹ̀ àbí kéṣinṣin máa fò pé orúkọ Jésù kò wọnú iná gbogbo ṣé ọpọlọ ẹ ṣì ń ṣiṣẹ́ pẹ̀lú wọn Zion ọpọlọ tiẹ̀ kò tí kò tí fọnṣẹ́ ó ṣiṣẹ́ pẹ̀lú wọn Zion tó bá tó bá wo fíìmù tó bá pe Jehovah inú á máa jó ṣàràràràrà o ò ráwọn tán wọnú iná àwọn orin irọ́ ta máa ń kan ṣọ́ọ̀ṣì ń gbà yẹn mo wọ ní iná iná ò mi lára mo wọ ẹnu ẹ̀gún ẹ̀gún fámílà àṣẹyà èmi nìkan ni ó máa yìn ọ́ irọ́ la ń pa ta ló wọ́n bí dáa kó wọnú iná agbọ́wọ́ lórí láńtà gan lásán oúnjẹ wa wàá rí tẹ́gungun ń wọ̀kì nínú iná àwọn bàbá ìran bàbá tiẹ̀ ló ń jó nínú iná gbogbo fíìmù irọ́ tó ń pa fún yíyan inú ìtàn yín ti ìtàn ẹ̀ láyé gangan lòyìnbó yí tán fi kírètì jésù because tẹ́ bá ka history yẹn time tí wọ́n sọ pé wọ́n bí Jésù òun làwọn bàbá ti wá ń ṣèpẹ̀là ní historical narration kì í ṣe December o òun làwọn bàbá ti wá ń ṣèpẹ̀là ìtàn tiwa ó sí ní ọ̀ tiwọn òun náà fi create fake identity kan ti ṣe bọ́gà tán fi ń tan gbogbo yín jẹ tẹ lọ ṣọ́ọ̀ṣì tẹ lọ ń jó tẹ lọ ń jó fún gangsta tó dó bàbá ẹ̀ tó dó sísá ẹ̀ tó bá gbogbo ayé sùn tó dó ẹranko ẹ mọ sítórì wèrè tẹ gbé kíní ẹ tó ń jọ yín lójú yẹn tẹ gbé sí church tẹ bá mọ spiriti tó ń bá yín gbé that's why táwọn ọmọ yẹn fi ń ṣe bí olórí burúkú káàkiri torí pé bọ̀bọ̀ yẹn gangan wẹ̀ life rádaràda ló live but àwọn òyìnbó wọn ò ní culture because tó bá ní culture kò yẹ irú ẹ̀ nìyẹn kọ́ ló ẹ̀kọ́ immortalize ṣiṣẹ́ bọ́gà lẹ́ ń bọ ní church ṣiṣẹ́ bọ́gà òun lẹ́ ń bọ tínú yín dùn tẹ́sán pé ẹ̀ ń lọ sí ìdánwò àfi hellfire tẹ́tì yín tó fi control yín mo mọ̀ pé tó bá yá wàá get wàá get ara ẹ̀ èmi náà I was once like you yes ṣiṣẹ́ bọ́gà àmì gbogbo yín lọ ń jó fún ṣiṣẹ́ bọ́gà òun lẹ̀ ń jó fún tọ́tàn yìí jẹ gbogbo àwọn bàbá jí o yẹn ló mọ̀ o wọ́n kàn tàn wá ni o àwọn fi wá ń káàṣì wọ́n fi wá ń káàṣì cruise ni gbogbo àwọn bàbá yẹn mọ̀ tọ́ pátá wọn ò sòtọ́ fún wa ni gbogbo àwọn bàbá yẹn wọ́n mọ̀ pé yáwè gan-an ṣe olódùmarè wọ́n mọ̀ ẹ́ gbogbo tọ́nọ́mọ̀ po ṣèbí wọ́n kàwé báíbù ọ̀ gbogbo ẹ̀ náà ní wọ́n ní gbogbo bible translation wọ́n kọ́ greek wọ́n kọ́ hebrew wọ́n mọ̀ gbogbo ẹ̀ wọ́n mọ̀ gbogbo ẹ̀ náà bọ̀ tó bá sòótọ́ fún wa báwo náà ṣe fi máa rówó gbà wọn ò yàtọ̀ sí alágbe politician kò sí yàtọ̀ mo jókòó lé ní mo wò pé àwọn pásítọ̀ wọ̀nyí àti politician kì ní yàtọ̀ politician ò lówó àwa èèyàn la máa dìbò fún wọn tó bá dókè tán wọ́n á ṣe báyìí fún wa but ìgbà tán bá nídìí wa they come to our level àwọn bàbá G.O ta sọ́dọ̀ Ọlọ́run lẹni some years ago they were nobody ta ló dáwó fún wọn tán fi di nǹkan tán dà lẹni kì í ṣàwa la dáwó àwa kọ́ la dáwó fún wọn tán wá sọra wọn nígbàkejì Ọlọ́run lẹni tọ́ ẹ pé gbà tán tá àbá dáwó fún wọn gbà yẹn tán àbá ríṣe tán máa pera wọn nígbàkejì Ọlọ́run tán wá proud tán wá sọra wọn nígbàkejì Ọlọ́run kí ni ìyàtọ̀ láàrin àwọn àti politician kò sí ìyàtọ̀ they are the same thing ẹ wo ẹ ṣe gbogbo ẹ̀yin tèmi òtútù ló jẹ́ ká di o òtútù pọ̀ gan òtútù pọ̀ gidi gan ni very very cold. Ah, bàbá mi sì ti ṣe é wáyé gbogbo ilé ẹ ṣé o mo ti kí gbogbo yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ mi ti ẹ̀fẹ́ pẹ́ tó yìí so a ní sọ ju báyìí lọ ó dìgbà kan náà.